ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọjọ́ tó pọ̀ fún ọlọ́run ọba. Àfi ọ̀fẹ́ fún ọlọ́run ọba. Adá ọpẹ́ fún ọlọ́run. Alhamdulillahi rabbil alamin. Wa oore tí ò sí kàtán ni lẹ́nu ìgbà tí Ramadan tó bẹ̀rẹ̀ oríṣiríṣi èèyàn ló ti lọ ọ̀dọ̀ Ọlọ́run fámọ́ ò torí ẹ̀yà ilẹ̀ òsì torí ẹ̀jì ní ìjẹta ìjẹta ọjọ́ sátidé kọ́ yẹn mo lọ ṣe lẹ́kṣọ̀ níbi kan à ń ṣe lẹ́kṣọ̀ lọ́wọ́ nínú àwọn tó yẹ kó débẹ̀ wọ́n pẹ́ dédé kí lọ́jọ́ wọ́n pẹ́ ìmáàmù mọ́sálásí kan ló kú. ìyẹn jẹ́ mọ́ọ̀mù tọ́jọ́ pé àjọ kí wọ́n á sámú kínní dé kẹ̀ẹ́dógún ọ̀sọ́ kékeré yẹn ó parí. èèyàn jẹ́ mọ́ àbínú òun ni ó pè ràn sàrí ti tó ẹ̀dẹ́ ńlẹ̀ kò ní kọ́ parí Ramadan àwa wá bẹ̀rẹ̀ Ramadan fourteen thirty eight ìdajì alákọ̀ọ́kọ́ nínú méjì ó ti lọ ìdákejì tó kù a tún ti gba méjì ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún là ń gbà lọlé níyì láyọ̀ ẹnu bí tó kù sí ẹ̀yìn aláàtàrí láwẹ̀ ẹnu bí ó kù sí tá a ti túnú ọ̀sẹ̀ tó lè sọ pé àjọ túnú lónìí wà láìpẹ́ tó dá lójú bí kò sí pé a máa bẹ wà má tàṣáúnà ilá ayàṣá Allah fẹ́rí gbà mí àwọn nǹkan kan bẹ tí èèyàn máa fi wá sí àbẹ́yàn máa gbọ́ níwà sí kò lè tí yọ àti tọ́ bá tẹ̀lẹ̀ sí ọ kódà nígbà míì èèyàn máa ka àwọn àyà kan nínú Quran àbẹ́yàn máa gbọ́ ìtumọ̀ àwọn àyà kan níjọba ọba fẹ́ gbọ́ yé ó lè jẹ́ kó orin kan lọ́tẹ̀lẹ̀ sí ọ wà bá gbọ́ yé ó lè jẹ́ pàbùrù kan òun ni yóò ṣẹlẹ̀ sí ọ pàbùrù yẹn bá wá sọ wàá wá ẹ̀sẹ̀ gbọ́ tó mọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yé. jama wà má bì kó mi ní ìmàtín fàmínà yé fàmínà lọ àfẹ́fọ́ orin kan bá ṣẹlẹ̀ sí yín má rò pé brilliant lójú ní first class lóòótọ́ ló brilliant ọ̀dẹ̀ ń kàwé gbọ́dọ̀ ọlọ́run àwọn kan brilliant ju ọ lọ tí wọ́n ṣe wọ́n pa department wọn mọ́rọ̀ wípé torí pé o ní first class lọ́wájú lè ríṣẹ́ gidi mọ mẹni tó ní first class tó ti lọ́dún márùn-ún méje lẹ́yìn ìgbọ̀n parí yunifásitì kì í ríṣẹ́ gidi. mọ́ sì wá rò pé tẹnìkan ó ti ta fún un torí pé wá ní ordinary pass jáde hmm. ni ọ̀wà níjẹ́ ọ̀dà fún láyé ó lè dájú kó ti jáde òun ó lè páàsì gbogbo níwọ̀n lè gbà mí léṣẹ́ kí yóò bá bẹ̀rẹ̀ business yóò bá máa tari jaka díẹ̀ díẹ̀ ọba takún àfẹ́sù díẹ̀ díẹ̀ ọba ní branch méjì mẹ́ta mẹ́rin àti ilẹ̀ ọba dìbò nílé iṣẹ́ ńláńlá ọba dìbò wọn náà ń gbà àwọn graduate iṣẹ́ pé ìwọ eight thousand níwọ̀n fún olóṣù ìwọ níwọ̀n fún two hundred ìwọ níwọ̀n fún ọba dìbò wọn gan tí ń sanjú fáwọn èèyàn lóṣù ó lé two three million. bẹ́ẹ̀ náà wàá ní fáwọn orin kan bẹ tọ́lọ̀ ń ṣe fún wa àlè appreciate àtìgbà tọ́lọ́run bá di price wa àfìgbà tọ́já sí pé àwọn oore yẹn tọ́lọ́run bá yóò fluctuate àti nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ fẹ́ẹ̀lì wà láì àfiṣẹ́ẹ̀tì ọlọ́run wọ́n máa ta ṣá àkúnà ìlà àyà ṣá ọlọ́ni ẹ̀ lè máa ro nǹkan kan ẹ̀ máa fẹ́ nǹkan kan kẹ́ ẹ wá rò pé kó ibẹ̀ àtọ́lọ́run bá bá fẹ́ bẹ̀ sórí gbogbo tí mò ń sọ yìí kí n bí mò ń sọ̀rọ̀ lè yí ọ ọ yẹ ṣe wá ṣe tẹ̀síìrì ní lánàá ní láǹfààní àtìlẹ́wà àná yẹn ọlọ́run tó tóbi lẹ́mí ìdí sí lẹ́kítọ̀ mẹ́ta ni mo ní lánàá wà láìní lọ ṣe kankan ọ̀sẹ̀lẹ̀ sí mi rí láyé kọjá pé ohun mi wà á lọ látàlẹ́ mi àsùnbà àlànà ní ilé lídìí ẹlòmíì lórí ìdì pé lórí pé àwa ń kí àwọn àárọ̀ yìí ni mo tó lè lídìí wọn. mo wá rò pé àtẹ́kẹ́ èèyàn sọ̀rọ̀ tá àkẹ́ máa ń sọ̀rọ̀ ọ yẹ kọ́ ọ máa dúpẹ́ fọ́lọ́run lórí pé òun lè sọ̀rọ̀ ọwọ́ àtàkẹ́ ẹ̀ka àrí ló fi jẹ sàárì olóyè sọ̀kò ló fi mú ẹ̀kọ́ lálẹ́ hmm. àfọ́lọ́run lánàá tí bá rí dókítà kan tó ní pé wà láyọ̀ ọ sọ̀rọ̀ five thousand rẹ̀ máa kó lé lọ́wọ́ láti lọ lecture lẹ́kṣọ̀ ní pé lecture tí mo fẹ́ lọ ṣe pàtàkì sí mi jowó lọ ṣùgbọ́n lónìí yóò ní ṣe wá àti kankan. Jọba tó yà bí òye. Ìgbẹ́lẹ̀ mọ̀ wá sọ̀tì àpúṣéèdì rẹ̀ àtẹ́wọ̀ àwa a jẹ́ títà tó pé ká kọ́mọ lẹ́kọ̀ọ́ àwa tá a jẹ́ àǹfà tó pé ká ṣe wá àti káàkiri ni àwọn ọlọ́mọlé kí ó àlébù bá ta sa. Jálàgbà yẹ́ jílísù yí àṣekẹ́sì ọmọ àdùnyàn kéèyàn ní tí ní wíṣílò sákàdùn bá ń gbèrè báyìí wà lẹ́yìn dèbí ìlànà tí wà tẹ̀sẹ̀ sí. ìgbà tí èso ṣe lọ ọwọ́ ọmọ ẹgbẹ́ mi ń mara ẹ̀kẹ́ ọ̀bùnà pé kí sáà báyìí ṣé ìkẹ́kọ̀ọ́ sáà ti mọ̀ òun sọ̀rọ̀ lọ bá ń fọ́ mi tí ọ̀bá ti lé pọ̀ ní dèbí ìlànà tí wà jàmá tó bá já sí pọ́lọ̀ wọn dá padà náà ọ̀tán náà nìyẹn bẹ́ẹ̀ ni tẹ̀tẹ̀ bídì lónìí ní pólì bẹ́ẹ̀ ni ṣe lọ́la wà láì tẹ̀ bídì ọmọ ẹ lọ kò jù bá ń lọ bẹ́ẹ̀ nìkan bá ń jọrọ ẹ̀ lójú pé wà láì rú ọlọ́run ni ò sí irú ẹ̀ dápọ̀ lọ́jà bùrọ̀tà náà jọrọ ẹ lójú lórí dájú pé tó bá jọ mọ́tò ọlọ́run pèbí ilẹ̀ yìí náà ń gbọ́ mi tẹ́tí bá kọ sẹ́tọ̀ ọ̀bá gbọ́ràn ń tọ́lọ̀ ọba dá padà máa ń kọ́ ṣebí ni mo tún sọ̀rọ̀ tí mo tún pariwo yìí tọ́lọ̀ ọba dóhùn mi padà wà láì sẹ́mọ̀ òní ya ah ọlọ́run tó wá tóbi sí lánàá mọ́ wà lókè wọ ọlọ́run àbẹ́bá àbẹ́ máa ń sọ̀rọ̀ táàmù àrùn ju sọ̀rọ̀ àrùn ìyá àdìgbọ́n program rédíò níjẹta lẹ́kṣọ̀ mẹ́ta náà mo ṣe ń jẹta sátidé kódà mo tó ṣe kan wọ mọ́ bílì fún díẹ̀ tí mo tó ṣe atókímọ́ bílì tán mo sì fọ́ olùmọ̀jẹ gbogbo ẹ̀ ìṣá ìdébẹ̀ òun lọ ni

ọlọ́run ọba òṣè lóore ọjọ́ sọ́ọ̀bù ọ̀fẹ́ ọlọ́run òṣè lóore etí rẹ̀ ọ̀kọ́fẹ́ ọlọ́run òṣè ọlóore ojú rẹ̀ rẹ̀ sẹ́nìkan bá tarọ́bà mọ́ lójú tó ní yé yé ojú mi lẹ́yìn yé o nínú àmọ́ ìran tó orí káyìn láyé nìyẹn kí lọ fẹ́ ṣe fọ́ ọlọ́mọ ọba. torí kọ́ ọ bẹ́ẹ̀ fẹ́ sísà kan kọ̀ wá bí ọ lọ́wọ́ torí ẹ̀fẹ́ pokùnso ọ̀tà fún ọ̀dànù ọba fún ọ orí búrọ́dà kan lówó ní orí gbọmọ́tò ńlá oṣù kọ́lé ńlá kọ̀ wá padà bí ọmọ lọ́wọ́ fẹ́ para rẹ̀ ọ̀tà fún ọ ìwọ tí ọlọ́run pẹ̀ bọ́lọ̀ ò lè fi ọlọ́ọ̀rẹ́ tó jù bá ń lọ àtàwọn ẹgbẹ́ o ti ẹ̀ tó fìdí jókòó ìdí ìrẹ́ ọ̀jẹ̀rà mẹ́lẹ̀ ó pe tí gbọ́n tí mò ń sọ wà láì ọlọ́run tí ọlọ́ọ̀rẹ́ èmi tí mò ń sọ ìfọwọ́ àìsàn àbí àsọ́ọ̀rẹ́ ọlọ́run bá ti wá séèyàn ọmọ ẹlẹ́jọ́ mẹ́ta mẹ́rin márùn-ún ààtún ríkọ́ọ̀dù ẹ́písòdù mẹ́rin márùn-ún ní súdíò tá a sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ òun sì ní a ọwọ́ ajọ́ kan ìjọ́ kan yẹn wá dàbí ọ̀dọ́ kan lára mi وما تشاءون إلا Kí àdírẹ́sì olúwa pọ̀ kọjá lẹ́tà, àwọn àyà tá a fẹ́ tù, àwọn àyà tó lágbára ni, àwọn àyà tó kẹnú ni, àwọn àyà tó já sí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kó sínú ẹ̀ láwùjọ ni. Kódà ọ́dà rú àwọn wọn àǹfààní lọ́wọ́, ọ́dà rú àwa tá a jọ́jọ́ ń gbà wa náà bá parí wa a máa wáṣẹ́ àwọn àbìtàn bẹ́ wọn ò ní ká wá ṣiṣẹ́ ń bẹ̀ irú wo lọ́yẹ ká sì lè ṣiṣẹ́ àwọn nǹkan wo lọ́yẹ ká mọ̀ nípa ọ̀rọ̀ wà nínú fẹ́ sọ. bákan náà ká máa náwó sójú ọ̀nà ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ti sọ wá rí two eighty two yẹn gẹlẹ̀ wú wá ń ní fún torí pé kan bẹ tí mo ṣe lórí ẹ̀ ọ̀nbẹ ní dáwà o lè download ẹ̀ tọ́ba fẹ́ download ẹ̀ tẹ̀síìrì two eighty two nìkan ọba wákàtí mẹ́rin márùn-ún tẹ̀yẹ̀ bá odidi jù torí pé òdìdí ń mọ́ abẹ́ yára nílé nǹkan abẹ́ transact irú báwọn èèyàn ó kankan gbogbo ẹ̀ tọ́lọ bá lásìkò ọgbà wà á rí kí èyí náà ní jẹ́ ká dírẹ́sì ọgbọ̀ kọjá lẹ́tà àwòrán láàyè iná ṣáìtọ́ ní ọrọ̀ ọ̀jẹ́ الذين ينفقون الذين ينفقون wọ́n máa kó fún un. wọ́n á kọ́ fún jama mọ́tò wípé torí kọ́ ọ jẹ́ súdẹ́ǹtì lówó ni wàá wá yaun títọ́ ọlọ́run mọ́ yaun. sọ orí yorùbá jẹ́ káwọn nǹkan kan ó yí ọ sọ orí gbà míì máa wù mí dáadáa ẹlòmíì tó bá ní hundred naira lọ́wọ́ kò lè ná nine naira nínú hundred naira níjọ́ tó bá ní hundred million lọ́wọ́ kò ní ná ten million jàmọ́ ọ̀gbọ́n tí mo sọ yé ẹnìkan ní hundred naira lọ́wọ́ ó dẹ̀ sí ten naira alẹ̀ bẹ́ẹ̀ jàmọ́ ten percent ló ṣe kí ni ìlókì ilẹ̀ yẹn ẹnìkan wá ní one million lọ́wọ́ ọwọ́ àfi two hundred naira alẹ̀ sọ́ọ́rẹ́ tó fi ten naira alẹ̀ yẹn ìtọ́nà ju tó fi two hundred naira lọ ní owó lọ́dọ̀ ní o tóbi ṣùgbọ́n ní sí value ní ìgbẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn ọ yàtọ̀ síra wọn. alẹ́bí iná yóò ẹ ráwọn awìlì ìfáàkù sí tẹ̀lé ilé ńlá nínú akẹ́kọ̀ọ́ pé nínáwó sójú ọ̀nà ọlọ́run torí pé owó náà la fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan jama bí wọn náà ṣe wá jókòó yìí tó wá gbọ́ wá ọwá náà rẹ sójú ọ̀nà ọlọ́run ni. ó ní báwọn olóyè bó wọ́n ní is money is money àsìkò tó wá náà nìkan lọ́kadà tọ́ba sáré gbé apẹtẹ apẹtẹ Ṣàngó apẹtẹ Ṣàngó ọmọ iye túbọ ẹ tí ibùdó ti lọ láàrin àsìkò tá a fi ń bọ́ táwọ́tìrì yìí tọ́ba ti lọ bí ẹ̀mẹrin ẹ̀ máa ń bẹ́ẹ̀ yóò ti di one thousand two. definitely àsìkò tó fi wá bọ́ tẹ̀síìrì yẹn bọ́jà tó ọba lọ fi ṣe nǹkan kan ó ti lè fẹ́ jẹ́ lówó ìwọ náà ti náà nǹkan sójú ọ̀nà lọ. ó rọrùn bọ́jà sí fẹ́ lónìí ìwọ náà lè lùmọ̀ rẹ báwa náà ṣe ń lò wọn bá tọ́lọ̀ wọn bá fún wa ṣàfihàn ṣàlàyé tọ́lọ́ bọ́yá rúùmù tí náà lò yẹ ó lè jẹ́ pé kan ló ń ṣe ẹnìkan yóò dẹ̀dẹ̀ ni ọlọ́run o ti náà kàkà sójú ọ̀nà ọlọ́run kódà báwọn èèyàn ọ̀dẹ́ ní ọlọ́run ọwọ́ ọkọ̀ sọ ń tọ́ ọ̀mà lódodo o ti gbìyànjú sójú ọ̀nà ọlọ́run. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ tá a fẹ́ máa ń sọ pé owó owó náà la bí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó lè má jẹ́ kówó ń ọmọ àyá kan ó ní jẹnẹrétọ̀ nílé ọwọ́ àrò wípé jẹnẹrétọ̀ débi ní èmi nìkan ni màá máa lò ó nínú rọmọdọ́ọ̀nà ó tó èèyàn fífì tán wá sí tàràwì ní mọ́sálásí wa ìmáàmù tí gbogbo rọmọdọ́ọ̀nà ó jùlọ ìdí òní ta jẹnẹrétọ̀ ẹ máa ta jẹnẹrétọ̀ ní mọ́sálásí jama jẹnẹrétọ̀ ló gbé kalẹ̀ owó náà ní tòró jẹnẹrétọ̀. nínú àwọn aláwọ̀ bẹ̀rẹ̀ mọ́sálásí ti ní ẹni àwọn èèyàn sì ń pọ̀ nínú ásámú ẹ̀ dúrówó rẹ ní ìwọ sì lẹ́ni méjì mẹ́ta tí èsẹ́ ní oòdùn tí èsẹ́ ní onítọ̀ ẹni tó wọ̀run ọba gbé lọ mọ́sálásí ìwọ náà ti náà nǹkan ti sọ̀rọ̀. Adíbẹ̀ tí ẹ kọ́ owó rẹ nínú owó tí àwọn òbí rẹ ń fún ọ náà gẹ́gẹ́ bí sídẹ́ǹtì ní pólí bàtà tí ó sọ̀rọ̀ yìí. Bọ́yá wọ́n dáwọ́ kan eléyìí abẹ́lùkún sọ̀rọ̀ eléyìí àwọn ẹlẹ́wọ̀n. eléyìí àwọn lọ́sítù eléyìí abẹ́fẹ́ra jẹnẹrétọ̀ eléyìí abẹ́fẹ́ra fáànù eléyìí abẹ́fẹ́ra microphone eléyìí abẹ́fẹ́ra yéèmù. ìwọ náà lágbára kó o fi fifty naira alẹ̀ ọlágbára hundred naira ọlágbára two hundred naira ọlágbára one thousand naira ìwọ náà ti náà kàkà. alẹ́ bí iná yóò ń o wọn àwọn wàhálà náà. ṣé ẹ wá rí àwọn tí wọ́n ná dúkìá wọn sójú ọ̀nà ọlọ́run tí èsojú ọ̀nà èṣù lóru àbí lọ́sàn-án síran wàhálà níjàta ní kọ̀rọ̀ àbí gbangba ọlọ́run nǹkan mẹ́rin níbẹ̀ yẹn ní nǹkan sọ pé òru àtọ̀sán ìtumẹ̀ ní pé àti èèyàn tún lè ṣe àlè ìfáàkù bí ìfẹ̀dí ìlà ìlà ìlà èèyàn tún lè náà tọ́lọ́ ń kó sójú ọ̀nà ọlọ́run lórí gbogbo òun bẹ̀rẹ̀ láti gba bá ti bóòrùn ti wọ̀ lábẹ́ni máa ń bí bí òun ti wọ̀ òun ti bẹ̀rẹ̀ ní òṣèré à. yàtọ̀ sínú ó lè já sí wípé òru máa wò mí ìwọ ní mọ́tò èmi ò ní mọ́tò ọba ẹnìkan ìyàwó kan ló àwọn ìjẹ́mọ̀ sọ́sálà ti yé fẹ́ bímọ lóru òun ni wọ́n kànlẹ̀kùn ọmọ ìyá wa kan ló ṣe báyìí lọ́lọ́run láti di rẹ́síkú ẹ̀ kan tí ọba kú. Ah, àbá ní kẹsì máa wúṣẹ́ ọlọ́run ilé má pa fóònù ọlọ́run yóò jẹ́ pa fóònù lórí òun ló fi mọ́tò rẹ̀ gbé ẹ̀tọ́ fẹ́ fi hàn lọ́rùn. wà lẹ́yìn náà kan tó jẹ́ ọ̀nà ọlọ́run náà sọ̀rọ̀ tó bá tó ló gbé kalẹ̀ bóyá wọ́n ti ra petrol sí àbí wọ́n kan lọ ra petrol sí fúnra rẹ̀ ìwọ náà ti ná nǹkan kan sójú ọ̀nà ọlọ́run. bẹ́ẹ̀ wá rí tọ̀sán èyí òkúta ayé la máa ń díjọ́sán yálà àwà lọ́sàn ni àwà lóru ni ọ̀nàwò rẹ̀ sójú ọ̀nà ọlọ́run àti ń ta abẹ́ lò lè pé èyíkéyìí àsìkò ńlá lè náwó wa sójú ọ̀nà ọlọ́run. ṣùgbọ́n ọ̀tọ́ wájá sí pé bọ́ọ̀dì láti ṣẹ́bà kó ìlà wà yìí kò sí gbàdé yìí ti tọ́lọ́ kò ni tọ́lọ́ ń wà ráǹtì owó rẹ ìlọ́wà ráǹtì ìmọ̀ rẹ ráǹtì àsìkò rẹ èyí máa fẹlẹ̀ káníbàwà àfa àti máa ń ná mọ̀ táwọn olówó náà bá náwó wọn nípa ìṣòro ìdá àti báyìí lọ àwọn èèyàn á máa

tọ́bá ní bùkátà tó wo ti ẹ náà lóru náà sójú ọ̀nà ọlọ́run alẹ́. bákan náà sí rọ́n wàhálà níyàtá sẹ́rí méjèèjì ni sẹ́rí àgbà wọlé wa sí ní náà ní àlà ní méjèèjì náà sẹ́rí so orígbà tá a bá ní gbèdé sọ fún ọlápẹ aláàfẹ ti lọ́ńchì sọ sí lọ́ńchì tó fi kìrìtì náà ti lọ́ńchì ẹ dání lóhùn ọlápẹ aláàfẹ ti lọ́ńchì ni gọ́ọ̀sì àyílá nídìí àníjì one point seven million ókè ẹ̀yìnbá ní ọkọ̀ sí ìlú kálukú jókòó ọ̀dà èmi ò fi ọdẹ thousand lẹ̀ tẹ̀sí bí nítorí ìdígbé kẹta nìyẹn rẹ ṣe sọ̀rọ̀ pé bó ṣe bọ́yá thousand lẹ̀ yẹn èyí ò kọ́ ní problem tó bá já sí pé torí iṣẹ́ àrí mi ní òní ládá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bá jẹ́ torí ìtọ́lọ́run wà láì kò ní ládà rẹ̀ kù lọ́dọ̀ ọlọ́run tàbí nígbà míì òní chọ́ì àwọn ìnáwó tó ní ọ̀nà ọlọ́run tó ń bẹ gbangba ní ọ̀jẹ̀ àwọn ní ilé ẹ̀ǹbẹ̀ ìtọ́jà ní kọ́ ọmọ ìjì ọ̀hán imam wọn tẹ̀lé pé kìnnìkan fi ilé ìdẹ̀rẹ̀ ó lè wọ́pẹ́ àtọ́ta ní bùkátà àti ní pé ìkìláṣù níyà táníyàn rẹ̀ ṣe. tẹ̀wárí èyí tó súnmọ́ ìkìláṣù jù òun ni tá a bá ṣe sí rọrùn ní kírísìlì tẹ́nì kankan ò mọ̀ ìyẹn fọ àníyàn wa mọ́ ju gbangba lọ ìlọ́pàá máa wo nǹkan tó orí téèyàn bá fẹ́ yọ zàkà ní ìsìn tó ọba yọ fún àwọn bíi foundation àbáwọn àjọ àjọ bá ń gba zàkà èmi yọ bàkà paná fún bàkà mi mi mọ́ ṣùgbọ́n bí akẹ́kọ̀ọ́ kẹjọ́ dà rẹ̀ ti bá àfa ìṣẹ̀rí àyọ̀ǹda kínní mo dọ̀rọ̀ àfa ìwòlòsílé mo bá yọ sàkà fún ìlú five hundred thousand naturally ọmọ ènìyàn ní ní àbá àpàlà ti mọ́tò ìgbọ́ bàbá mọ́tò àtọ̀lọ́wọ̀ ní ìlú ìlú àbá ìjọba ń sáré lọ́mọ ẹgbẹ́ òṣìṣẹ́ mọ́tò mi iṣẹ́ ní kéde bọ́ owó ìdàkà lọ́wọ́ ní ìlú òní òun náà tó rẹ̀ yọ́mọ̀ feel inferior sọ́mọ̀ ọ̀gbẹ́ ah, bàbá tó fẹ́ ọ̀nà tí wọ́n tó ti hàn. ṣùgbọ́n ní ìsìn bàbá tó ń jáde nǹkan ó yàwó ẹ̀ náà fún ìwọ ọmọ àwọn bàkàbà nígbà kan àbáwọn kanákẹ̀ bá fọ ní owó yẹn ò ní mọ kí ni o talẹ̀ tó owó yẹn wá. tó wá rí nípa káfíń nǹkan kẹ́nìkejì ọmọ mọ̀ hadith Imam Bukhari oṣù àlòyí ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ọ̀n jẹ́ra pé àwọn èèyàn sàbọ̀ àpò yùbí lùhùn ọ̀lọ́ fíìzì yìí yọ́mọ̀ làzílà làzíláwó àwùjọ lọ́jọ́ tó já sí pé kò yẹn sípò di kankan àfìbòjì ọlọ́run àwọn èèyàn méje kan ni wà lábẹ́ ìbòjì ọlọ́run jáde kan lọ. sẹ́ẹ̀rì wọn ra jókòó opportunity káwà nù wọn wà tá a máa ti sọ. àfárá ẹni ṣáàbùn náà ṣàbí ìbáadá ti là ọ̀dọ́ tó dàgbà sórí ìtọ̀ náà ọ̀bá wọn ti ká nípa kò bá wọn tó dc kò bá wọn ṣe cortisone kò bá wọn ṣe ládàradà kò bá wọn ṣe campfire kò bá wọn ṣe bonfire kò bá wọn ṣe gbogbo ìlànà orí tọlọ́run náà ni irú ẹ̀ wà nínú ẹjọ́ wà lìjánà tó rùn ní pa. ṣùgbọ́n èyí tó wá kà wọn ni pé rọ́jù ló ń ta sọ́dákọ̀ bí sọ́dákọ̀ dé ń fa àlàfáà òun lẹnìkan tó wá lo sàárà kan ọ̀nàwó kan sójú ọ̀nà ọlọ́run ọwọ́ àfipamọ́ débi wípé ọwọ́ ọ̀tún ọmọ ń tọ́wọ́ òsì náà ọwọ́ ọ̀tún ọmọ ń tọ́wọ́ òsì ti ti sọ́dá kọ̀ èyàn lọ́dà jẹ̀mọ́ ìyẹn dẹ̀ súnmọ́ ìkìláàs ju ìyáwó lọ ìyẹn ṣe opá nìyẹn wá torí ìtọ́lọ́run ti fi àárín yẹn la jẹ́mọ́ sí táà sọ yé èyàn ò ní káwọ́ ọmọ ṣe yìí ṣùgbọ́n níbò mí àlà níjà bá ń lọ́dà níbi tẹ́ ẹ bá rí báwọn èèyàn fẹ́ máa náwó àwọn èèyàn fẹ́ máa bájì àwọn èèyàn fẹ́ ya ohun èèyàn wá sí tọ́lọ́mọ bá ní gbangba gbangba tẹ́ ẹ ṣe yẹn wọn àmì èlé ìkòlówó lọ́dún mi lọ́wọ́ àti ilé ìjọba tàbí ìbí náà tó lè two fifty ilé olówó tó lè ìbí náà tó five hundred owó tá a fẹ́ àárẹ̀ àbá àárẹ̀. Àlẹ́bí náà yóò fi kúrú سرا وعلانية فلا يعجل عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون àbáni kódà ẹjẹ́ á tún lọ ọmọ àfọwọ́pá abátúná lórí ìyàwó àtọmọ wa ojú ọ̀nà ọlọ́dún àlàtúnà sí sọ́dákọ̀ náà tó ń dó students lọ́pọ̀ náà ní tàǹbà sọ̀rọ̀ ṣùgbọ́n ara wọn ṣúdẹ́ǹtì kan ti máa ń serious ìwọ tọ́lọ́ ń bá ní níyàwó àtọmọ rẹ owó tó o tún ná fún ìyàwó rẹ àtọmọ wọn ò tọ̀pọ̀ ládá fún ọ̀nìpọ̀ ọ̀nà sójú ọ̀nà ọlọ jama sóyà bí òye nínú wa sallam ó ti ń ṣàlàyé fún wa ó ní pé iná ní mùsùlùmá ìdá àǹfàkọ̀ aláàlì yìí náfàkọ̀ dáńyà tàbí wá kánẹ́tìláwó sọ́dá kan àṣẹ tí mùsùlùmí tó bá náwó kan lórí ìyàwó àtọmọ rẹ̀ lẹ́ni tó ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n á dẹ̀ kọ́ fún kó ti sàárà náà ní ìṣojú ọ̀nà ọlọ́run gbogbo wọn tó ọba ń sa ohun tí ìyàwó àtọmọ rẹ̀ ó ti pàdánù ládàá nǹkan ti ṣe ọ́ àfáà ní gbogbo ń tà bá wá fẹ́ ná kójú ọjà sí àkájọ ọjà sí bá fi wọ́n jù ràn wọn nítorí hadith wàyí náka láti ń fi kọ̀ọ̀nẹ́fà kọ̀ọ̀tà tẹ́kùtẹ̀ ní ibi àwájú àbùmọ́ àtẹ́tọ́ ọba lọ náwó ọ̀rọ̀ ní náwó kan sójú ọ̀nà ọ̀nà lẹ́ni tó fi wọ́n jù rẹ̀ ọlọ́run nìkan kìí ṣe sí àárín ní ńlá dátà bí á dárọ́jà bá wọ̀rọ̀ máa àgbétọ́ ọba ṣe ń náwó yẹn ipò rí ọmọ ga àgbéga ọmọ ṣẹlẹ̀ sí ọ anábìsọ̀rọ̀ ọba àlàsọ́là ó ní àtàmà tẹ́jú àlùbí fi yàrá sí pé lórí tó ń fi sẹ́nu ìyàwó rẹ̀ tó ń fi ń bọ́ ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n tún máa kọ́kọ́ ọ̀dá sójú ọ̀nà ọlọ́run. àtẹ̀dúró yóò fi kú lára wáyà lẹ́yìn wa Bẹ́ẹ̀ wá rí nílé ayé, ànádànù pọ̀. Jàmá, bó o dé ń sọ̀rọ̀ àlámdìrẹ́lá ìní òní girlfriend ní kọjá ìmọ̀ bí wọ́n ti máa ń náwó fún girlfriend. Ọlọ́sọ̀ àmì ti àlámdìrẹ́lá láàrin láti secondary school àwa ti gbọ́ yé pé àràámù ni kéèyàn máa ní girlfriend ẹnu òní ti gbà

owó fóònù rẹ̀ o ti jẹ́ ìdìná tó o ṣe ọ̀gbẹ̀fẹ̀ rẹ̀ fóònù tọ̀ọ̀rà fún ọ̀nàwó dànù òní balada ìyọ̀rù méjì lójúmọ́ ọmọ yẹn gáàsìlẹ̀ tó ti wéṣẹ̀ owó lórí èyí tí àjẹlọ ní sáàdì ìwọ́n náà wọ́n ń gbùgbà wèrè ọwọ́ amáńgájí òbí ti ṣòkòtò lọ́wọ́ àfà ọwọ́ ń tèmi wọn tó bẹ tó bẹ ń sè. ìyá sì jọ gàrí àti sọkùdálẹ̀ lọ́wọ́ tó ṣe ń gbọ́nú ẹ̀ nínú ilé ọwọ́ lọ yá two thousand kan ojú mọ́gẹ́ ìpèsè lọ tantaliza ẹ lọ tantalize ara yín ìdí sì wá ẹ bá mi mú chicken yẹn ẹ bá mi mú kí olóhùn ti valentine february ìbọ̀nkan lọ́wọ́ abẹ́ ìyàwó ìjọba lọ́rùn gbogbo owó tọ̀ nẹ́fọ́kẹ́ friend yẹn ládàwó lọ́ ń gbà níbẹ̀ jama ládàwó lọ́ fẹ́ gbà níbẹ̀ classmate rẹ̀ kan tó ń dùn àwọn ayéṣu barilla jẹ́ friend tó fẹ́ fóun náà ẹ̀dí ní mo ní kí n ice cream fún ẹni tó máa tẹ̀kẹ̀ ice cream tó máa tẹ̀kẹ̀ tó máa jẹ fúlù fún gbogbo àwọn owó yẹn ládàwó lọ́ gbà òun nígbà ládà kankan bẹ́ẹ̀ akẹ̀sẹ̀ yóò ta pẹ́rẹ́ ní wá wo àwọn owó kan tá a ti ná dànù ṣòfò wà àwọn owó kan tó ọ̀nà ṣòfò tó ò ní gbà láàdá kọ̀ wá sí owó kan tó èèyàn ná sójú ọ̀nà ọlọ́run tó ná ṣòfò fáláwọn àjẹrò wà láàbọ̀ òkun náà lẹ́yìn wà láàrún yẹn afáàdì gbogbo owó tá a bá ná lọ́sàn-án. gbogbo owó tá à ná lóru gbogbo owó tá à ná ní kọ̀rọ̀ gbogbo owó tá ná ní gbangba fọlá wo máa yọ owó ní ara òye. wàlá òkun àti owó nítorí ìtọ́lọ́ nìkan wójú rẹ̀ ọlọ́run kódà àwọn tí a ná fún tí wọn ò bá appreciate ọlọ́run bá appreciate rẹ̀ ó ní pé nígbà tó fẹ́ sọ wọn ò sọ pé ẹ̀san rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn tó wọn náwó fún ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe mistake tó o bá ti tẹ́tọ́ ọlọ́run náà rẹ̀ sí ìlàádá lọ́dọ̀ àwọn tó ń ṣe fún torí bá di ti ń bẹ tó bá di jẹ́ ògbé ìgbé àkìyàmọ̀. nínú àwọn mẹ́ta tí wọ́n kọ́kọ́ wọ̀ náà òun làwọn tí wọ́n ń ṣe nǹkan torí ti àrími wọ́n máa sọ fún àpé ọ́dà ife àbúlẹ̀ ní iná kọ́ńtọ́ǹtọ̀rọ̀ òun náà ó ti ti dúnìyà alifẹ́jì dúró náà ń wà máa lọ ọ̀dọ̀ àwọn ń ṣiṣẹ́ ẹ̀yìn fún ìwọ́tọ́ ọlọ́gẹ́sòkò tó torí sísà kan tó ọ̀fẹ́ẹ́fẹ́ hmm. sísà yàn bá wá padà ọmọ òtún máa wọlé o ní ọlọ́mọ kan sí nítorí ọjọ́. jẹ́ sí pé kò sí kó tó torí sísà kan ní wájú ọjọ́ torí ọlọ́ sọ ọ̀rọ̀ ti pé ó tó fi bẹ́ ọdẹ jẹ́ kí islam rọ̀ dá ọmọ maa náà ni o lè ṣe súnà nítorí omi ṣùgbọ́n máa obìnrin o ṣe nítorí sábà ní orí náà ọlá ikí brọ́dà yẹn ó lóun ọ ní rẹ̀ is too small tó bá lè máa lo mo fẹ́ kó máa gan ọ̀dẹ̀ mo mo máa fi ni wọn náà bá ń lò jáàbù lámọ́jọ́ ọjọ́ torí brọ́dà yẹn jọ́ jẹ́ torí ni ṣùgbọ́n brọ́dà yẹn jẹ́ kí ni láàká. sórí àwọn tá a máa ń fẹ́ nǹkan fún láyé èyí tó pọ̀ jù níbẹ̀ wọn kì appreciate ìwọ gan mélòó lọ appreciate àwọn òbí rẹ ṣèbí ńgbà tí wọn náà di lówó tọrọ kọ́bọ̀ girlfriend ló ń kó a ti èló là bí wa èló là ń àwọn òbí wa náà sọ wá sábà bíi bá a dà lónìí ìyàwó wa kẹ̀ wá jẹun lọ́dọ̀ wa ni kí lọ ná bí rẹ sọ àpèjẹ́ ìtàn bí wọn èyí ti kọ́ àpèjẹ́ oh, ní táwọn òbí rẹ náà ìwọ kọ́ sàwọn lẹ́sàn tani sàwọn lẹ́sàn Allah. àbá níṣẹ́ rí gbogbo àwọn tí ń náwó sójú ọ̀nà ọba kò sí nǹkan míì kò sẹ́ni tó lè san wọ́n lẹ́san ju ọlọ́run ọba lọ ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ ọlọ́run kí lẹ̀san yẹn àlùjánà ìjọba àti lágbóró àlùjánà àlùjánà àbá ní àlẹ́san wọn ń bẹ lọ́dọ̀ ọlọ́run àti yẹ́wọ́n mọ̀lẹ́ sí yáàmà àlàámá fàálù mínà ìfáàkì sí tọ̀ àwọn owó tí wọ́n ná láti fi tẹ̀lé tọlọ́run àwọn owó tí wọ́n ná lẹ́ni tó ń ṣe tọlọ́run ọba ọba àlekè ọlá kò sẹ́ni tó lè san wọ́n lẹ́sàn jọ lọ́run ọba lọ fọ́lá wọn máa jẹ́ ọ̀rọ̀ wọn lábá òkú náà rẹ̀ yìí wọn láwùjá àfáà níyẹn nìkan tó kọ́ sórí òní náà díríàmù kan àdíkọ́ náà dínárù kan àti kọjá sí pé wàá gbẹ̀fẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba yàtọ̀ sí ẹ̀san tó wàá gbà lọ́dọ̀ ọlọ́run wà máa àǹfà tuntun mi ṣe é fàwọn àlùkùlì fùú gbogbo ǹdẹ́ ẹ bá ná fọ́lọ́run nílé ayé ń bì ọlọ́run ọba máa replace ẹ̀ in manifold nílọ́po ìlọ́po ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa yìí máa ń nìwà lórí problem àwa kì í rò pé tá a bá náwó òjò ọ̀tà wa tá a bá náwó owó ọ̀tà wíárà kánáwó olówó ọtán kásáwọn ọ̀sọ́ pé kó wọ́n pọ̀ sí fàláwó máa jẹ́ òun. wàlá ọ̀rọ̀ jọmọ́ àbá nípa àbáwá lọ wò ó nínú àwọn ẹni rẹ̀ ti lọ ara ń tán fi rójú rẹ̀ ọlọ́run òun a sáadé yìí à ń pa àwọn kan ní àlà aṣárọ́tù al-mubashsharuna bil jannah àwọn sàábé mẹ́wàá tí wọ́n gbàwé àlìjẹ́nà látàyé tó orí nínú àdánwò tó débè mi àti ẹ̀ta àjókòó yìí òun ni wípé wọ́n ti gbajúmọ̀ lọ́wọ́ wa wọ́n gbé sunday yà lọ́wọ́. àwọn ọ̀tá ìsìláàmù àwọn nǹkan tó yẹ kọ́ ọmọ lórí ọmọ lórí tó ráwọn sàábé mẹ́wàá tó gbàwé àlìjẹ́nà yìí ó yẹ kọ́ ọ̀há sórí èmi fi àtórí ní ìṣẹ̀ yóò di bẹ́ẹ̀ lélógún ọdún ọlọ́ba ní àwọn àfáwà lẹ́gbọ́n rí mo tó kọ́ sínú ìwé mi ìwé living by anawa with forty prophetic tradition kódà mò ń kọ̀wé kan lọ́wọ́ ọlọ́run kọ́ sà fún wa lálàáfíà àtàsìkò ah. àwọn mẹ́wẹ̀ẹ́ wà yẹn mò ń kọ̀ tán wọn lọ́wọ́ mo ti kọ̀ tán mẹ́rin nínú wọn ó mẹ́fà mo pè ní the ten and eleven the ten and the kene and the eleven ọmọ wọn ń bọ̀ bá jáde ọmọ tí wọ́n di ten and the eleven àwọn mẹ́wàá yẹn tí wọ́n gbàgbé àlejò náà àwọn ni mẹ́wàá àwọn wo ni mọ́kànlá àwọn ìyàwó ànábì ní ìtàn bọ̀ yìí ní ọlọ́jẹ́kẹ́ ní ìwọ̀n kódà ọ̀bẹ lórí láptọ̀pù ti bẹ wájú mi mi ò tí ráyè parí ẹ̀ ní so láwọn èèyàn yìí ọgbọ́dọ̀ àwọn ala àlìmọ̀báṣàrú náà lè jáná àwọn sàábé mẹ́wàá ọ̀dájú lọ́dọ̀ ọlọ́run wà láì wọ́n wà lìjẹ́ wọ́n ti gbàwé àlìjẹ́ látàyé ọlọ́run tó torí pé iná lọ àlàáyé kúlífìlì mìíràn ọlọ́run jàǹbá àdéhùn ìwọ máa ń fàdéhùn nítorí flimsy ìwọ máa ń fàdéhùn bẹ́ẹ̀ ọlọ́run ti ní kàmẹ́ bí òògùn wọn ní ròódù ní pé ẹ̀yin mẹ́wẹ́ ẹ̀wà ẹ̀wà ìjẹ́nà alákọ̀ọ́kọ́ nínú wọn ni abubakar ibùnà àbí kòháfà òun náà ni abdullahi ọmọ usman ẹlẹ́kẹ̀jì ni umar ibn al ẹlẹ́kẹta usmanu ibùnà affan ẹlẹ́kẹrin aliyu ibùnà àbí ẹlẹ́karùn abdulrahman ibùnà awf ẹlẹ́kẹfà tọ́lá ẹlẹ́kẹjọ fáàlù bùnà àbí wakọ́ ẹlẹ́kẹsàn àbúrú báyìí amir ibn al-jarrah ẹlẹ́kẹwàá sa'id bùnà zayd àwọn mẹ́wẹ̀ẹ́ wáyé òṣèlú tí èèyàn náwó sójú ọ̀nà ọlọ́ọ̀ nínú wọn lọ́ọ́ bàbá wọn wọn náwó ànákúdórógbó ni tóbi di pé abúbákiri gbogbo dúkìá rẹ̀ ń jọ́kan ló ti kó lẹ̀ ìrẹ́ abúbákiri kí ló fi ilẹ̀ báwọn fámìlì rẹ̀ tààrọ́ fìtù làwọn mọ̀ lọ àwàrọ̀ sóòlà mọ́fọlọ́ àbánábì ilẹ̀ sísá ìlú Islam tọkọ rẹ bá fi owó tó ní ti sọ́dá kọ̀ tó ní àwọn àtìlá lè lórí ọlọ́ àbánábì láàyè ọlọ́ àtàlẹ́bì ni yóò di ráìsì ọlọ́ àtàlẹ́bì ni yóò di indomie mo ti ẹ̀já sí báwọn àbá ìwọ tó ọba rí pé tó ọba ní gbogbo owó tí ń bẹ lọ́wọ́ rẹ lónìí wà tó rí mi lọ́la wọn lónìí náà gbogbo ẹ̀ ìwọ tó ọba rí pé sálárì àlàní ọ̀rọ̀ dáadáa kó o tó ná gbogbo sálárì ẹ̀ ọ̀n gba hundred thousand ní sálárì oṣù gbà lónìí wọn ní ìsìlámù ah, nídìí oṣù kó gbogbo ẹ̀ lẹ̀ kì í dẹ́ ẹ̀dùn kó olówó lákàntì kìí ṣe kó tún ẹ̀sùn ẹ̀dùn tó ti parí o sọ́lọ́bà tó mọ̀ ọ̀kọ́ jẹ́ kọ́tọ́mọ̀ yìí ṣé tàbí máa jẹ́ yín lówó bí séèkì wa àti séèkì yín tó tó fẹ́ bẹ́ẹ̀ sí ṣé tí wọ́n sọ yé sí ó ó náà lọ bẹ̀rẹ̀ lédè ó ó náà ní ìtókè tó tó bá jẹ́ bẹ́ẹ̀ tó o ti rò kó rí hundred ní ìgbà tó o tó rí gbà ebi ọkọ̀ Abubakar ẹni Ọlọ́run tó ní imani ó sì kó gbogbo dúkìá rẹ̀ lẹ̀ Umaru gbódà jí usmanu àìmọye owó tọ́nà ali àìmọye owó abrahamu náà abu mẹ́ta gbogbo wọn lọ kàtà wọn gbogbo wọn ni wọn náwó sójú ọ̀nà ọlọ́run fún ìdẹ́ olówó tọ́wà nù wọn ò fẹ́ẹ̀ jùlọ yàrá abubakar usmanu àti ali àwọn kọ̀ọ̀kan abrahamu náà àwọn ìlòkù èdè kan lówó lọ́dù ṣùgbọ́n wọn bá ìlówó lọ́wọ́ tó ń na sójú ọ̀nà ọlọ́run ọba. fàlẹ́ wọn wá jùlọ òun dára bí i. wàhálà ọ̀hún ọ̀hún tó ọba fẹ́ wà ní jẹ́nà ọ̀gbọ́dọ̀ yáwó ọmọ náwó fi tọ̀ á síbi ìtọ́lọ́run ìwọ tó o náwó síbi ìtọ́lọ́run ọ̀fẹ́ mọ̀ pé ẹ̀san rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn tó o sí o sí ẹgbẹ́ ọmọ àbàdàn ẹgbẹ́ ẹsẹ̀ bẹ̀gìrìdè ni wọ́n wá ń ẹ̀ lórí kódà wọ́n ní a máa mo àdìmọ́lẹ̀ mi ò ní san ibi tó ta fẹ́ lòmí èdè anú àdìmọ́ kan ní wọ́n fún wa ní bọ́ọ̀bì àti ẹlọ́dì ẹlọ́dì ẹ̀ sọ pé afọ́nkálẹ̀ gba bọ́ọ̀bì àgbà kankan ìwọ́ wa ń lọ ṣe wèrè ń ṣe wèrè kí nítorí bíbùsù ń ṣe wèrè kí nítorí SUG ìwọ náà wá fowó wọ̀ padà ń fowó ẹ̀ ra ń ṣe wèrè Ládà rẹ yóò wà lọ́dọ̀ ẹ̀sùn tẹ́sìtì ládà kan tí wọ́n sàn fún ọkà sí. Ìwọ tó náwó rẹ̀ fún OPC, fọ́láwò Mọ́hájí rò ìdáwó OPC ọ̀sán ọlẹ́sàn. sí pé ó ṣùgbọ́n sọ fi rárí wà láì ẹlòmí ọ̀dọ́dọ́ ọlọ́run sun tó tó kọjá ẹ̀jẹ̀ gan. torí pé náírà kan tí wọ́n rò kọ́ wà wé sẹ́ẹ̀dì ó lè jẹ́ náírà ìwọ tó wá náwó rẹ fáwọn sàìdì òṣùpá ọ̀náwó rẹ ọ̀náwó rẹ àtàwọn ọmọ ẹ̀yà wọn tó ti ya wèrè kí lọ fẹ́ gbà lọ́dọ̀ wọn ṣùgbọ́n wa tá a bá náwó wa fi tọ̀ á ayé wọn. yàtọ̀ sí pé àwọn àgbàlá dá lọ́dọ̀ ọlọ́run. so orí ìtọ́jú ọmọ náà owó níná ìbànújẹ́ máa wà níbẹ̀ òsì ìpayà máa wà níbẹ̀ ìpayà lọ́nà wo àwọn tí bá ń náwó máa ń a mo sọ fẹ́ nìkan mo post nǹkan lórí Facebook kan sẹ́yìn brother kan kọ́mẹ́ǹtì kan lórí ẹ̀tọ́ lágbára mo ní ká ní bí àwa tá a nímọ̀ níwọ̀nba tá ekewu ká ní báwa ṣe ń lò máa wa tí ò sí fọmálìtì kan tọ́pọ̀ rẹpẹtẹ lẹ́yìn olówó bá ń náwó ní Islam ó ti dàrú báyìí lọ ó ní tọ́jẹ́ kí n fóòsì nǹkan yẹn èèyàn bá pè mí fún lẹ́kṣọ̀ I do tell people ó oh, nídìí kan máa darẹ̀ láàmú ọ̀wà lẹ́kọ̀ọ́ mọ́ wulẹ̀ dààmú wá bàtà text message I'm okay with text message ọ̀fẹ́ gba ìmọ̀ mi pé kí n wá lò ó oh, nídìí kan máa dààmú kankan èmi lórí fóònù ara text message sódìyé description rẹ̀ topic rẹ̀ venue rẹ̀ dé kìrìsì máa remind me tí n bá ti gbàgbé wà láì máa wá tí nǹkan kan ọ̀dẹ̀ ṣe mi máa wá. ṣùgbọ́n olówó ọkẹ̀dẹ́ sọ pé ẹ wá bá sí mọ́sálásì wa ọ̀tọ̀ lẹ́mú lẹ́tà lọ ẹ tó remind wọn níjọ lọ́ńṣẹ̀ wọn àtúní wá tí wọ́n bá wá fún yín lówó owó orí ibú kan pé ah, ah, ẹ̀ẹ́dẹ̀ gba two thousand bọ́bá ti jẹ́ pé àwọn area boys náà fẹ́ẹ́ ṣe kánífà torí pé àwọn yẹn ó dìbò fún gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń dọ́gbọ́n tàn yín jẹ mùsùlùmí inú wọn bèbèrè inú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wà ọlọ bábà fi kankan fún wọn ti rí báwọn olùlọ́pọ̀ mẹ́ẹ̀ẹ́dógún ni nígbà tó bá wá ní bùkátà bí wọ́n máa wá nǹkan káàkiri wọ́n máa kiri àwọn máa wá tẹ̀lé ọ̀kan lọ sí gbé ná wá ẹlòmíín àwọn ẹ̀mọ̀ ohun mọ̀ ìrírí báyìí ọ̀dà kí lọ fẹ́ bẹ̀rẹ̀ a sì ń dá ló ti wá lọ ṣé mà wá wá torí ẹ̀ yòrò wà láì má máa ń kọ́ ní ẹlòmí ó bèrè àwọn tó bèrè yòrò mọ́jẹ̀ fagbá ní ooru ka tí a lórí ẹ̀ tí ọ̀bà máa ka tí a ọwọ́ ọgbọ́ tó tó lé mi kún ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀rú máa ń bà wọ́n pé ẹ̀yìn pọ́lì bàbá ti wà àfọ̀ní twenty twenty thousand ui náà ti wà àfọ̀ní yẹ báyìí statistics gbé wà àfọ̀ní yẹ báyìí policy gbé wà ẹ̀rú ọ̀mọ̀ wá bà á pé bóyá owó ọ̀tọ̀ owó ò lè ta wà láàárọ̀ òfin. sórí gbogbo àwọn tí náwó wọn sójú ọ̀nà ọlọ́run kẹ́rù ọ̀kọ́ mọ́ bà wọn lórí owó ọ̀sán owó ò lè ta ìkànnì yẹn lé wàlá káwọn fúnra àlẹ yìí ẹ̀rú òfin wa máa bàbá pé ń tà bá náwó ìlú làbùlàbùlà ìyàwó àtọmọ tá a fi ilẹ̀ ṣé yá ò ní jẹ wọn tá a bá kú má jẹ má kó yà má bẹ̀rù ìyàwó lè jẹyàwó rẹ

wọ́n wá sọ fún ọ pé láádá báyìí ẹni ìwọ ọlọ́run kí ah, o ti gbàgbé ni kànga tó gbé mọ́sálásí báyìí tí wọ́n náà fi two hundred thousand lẹ́ẹ̀fẹ́ omi wọn mú mú mú láádẹ́ lọ́pọ̀ yìí mo ti gbàgbé ẹni tó ọ̀rọ̀ àmọ́sálásí èèyàn tó fi kírun kó tó gbó èèyàn márùn-ún ní wọ́n dúró lórí ẹ̀ wọ́n sì fi kírun fọ́dún mẹ́ta gbogbo àwọn tó ń dúró ládẹ́ ẹ̀ lákó fún ọ̀yìn tèmi àti ẹbá máa ládá ni wà láyé wà sójú ọ̀nà bákan náà ìpayà máa ń bá àyàn pé wọ́n ọlọ́run bá a bá wá kú ǹjẹ́ ó ti ẹ̀rí ìyọnú rẹ ọba ṣe bá kò sí fòyà fún yín fẹ́ jìyà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ní jìyà tó láti jẹun náà ń bẹ tá a fi sáàbù fún yín wà láwọn ní àṣà ẹ̀ ní ìbànújẹ́ lórí ìfẹ́ ẹ̀ torí àbá áfá mọ̀dọ̀ áfà ni ìlọ́po ìlọ́po lọ́lọ́run bó ti sàn yín lẹ́sàn-án rí alẹ́ nínú yàkùlù nàbí. alẹ́ nínú yàkùlù nàbí. لا يكونون إلا كما يكون الذين تقبله الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البر مثل الباب وحال الله البيع وحرم الماء ومن جاءه موعظة من ربه وانتهى فله ما سلفه وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون جماعة يا الله Quran chapter two verse two seventy bàtà bá ti ń tú àwọn àyà yìí lọ? Àyà tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ nínú Kùránì inú yìí ọlọ́run sẹ́ẹ̀rí ọ̀rọ̀ rìbá ẹ̀yin ṣúdẹ́ǹtì là ń bá sọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ́ẹ̀darí ìlú ìlọ́la bìíní láyé tààlà ẹ̀yin lẹ́ẹ̀dì àwọn mú lẹ́ẹ̀dì àwọn iléeṣẹ́ ìjọba mú ẹ̀yin lẹ́ẹ̀dì àwọn ètò ari rí inú ti tí ó ru mu ari a ti inú oyin tí ó dè yunifásitì ti a sita inú oyin tí ó jẹ títà a rí inú oyin ari ó jẹ lẹ́kṣọ́rà a rí inú oyin tí ó jẹ gbogbo àwọn tẹ́ ṣe kan ti fẹ́ di wèrè lọ́rùn tọ́ ọ bí ọ̀dìdẹ bí wèrè bí ẹni ti ti bá jọ sórí ọlọ́run la etí rẹ sí ntọ́lọ̀ ń fẹ́ bá wa sọ ìdí kí mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ gbọ́ ntọ́lọ̀ ń fẹ́ sọ. torí rìbá àwọn àfáà ni bí jẹ́bẹ̀ ló gà tán àmìlúkù náà ni kí nǹkan ó gbèrú sí kí nǹkan ó increase kí nǹkan ó develop kí nǹkan ó pọ̀ sí. àtẹ́tà ọba wa ń sọ pé nínú ṣẹ̀ríà òun náà ni tó ní í ṣe pẹ̀lú èlé tá a gbà lórí nǹkan tá a jọ fi ṣe àjọ yára wa àbá àjọ fi dókòwò láàrin ara wa àbá àjọ fi dá nǹkan kan pọ̀ láàrin ara wa má ṣe mistake ìyàtọ̀ ń bẹ láàrin àríbà wà tìjárọ̀ so orí tìjárà èyí ò ní business transaction èyí ò ní káràkátà èyí ò ní sísòwò. So sọ wá rírì bá kò sówò kankan níbẹ̀ èmi yá nǹkan lọ́wọ́ rẹ ìwọ yá mi ọwọ́ pé mo yá màá wá dá padà ọ bàrara gbélé kan ó gbé iye kan lé lórí iye tó gbélé lórí nǹkan ní jẹ́ rìbá tó ti yé ráásù limal òun lówó gangan tí mo yá tàbí kó o pè ní àínú limal ojú owó gangan ṣùgbọ́n kódà lápẹẹrẹ títí tí mò ń sọ torí pé ibi tí àwọn kan nínú àwọn tẹ̀sù fọwọ́ wọn wọ́n sọ pé ìdí ọ̀dà ni tó bá jẹ́ pé interest yẹn bá pọ̀ wọ́n torí pé nínú sọ́ọ̀tù alimron ọlọ́run ọba ní kí ẹ má jẹ afa mọ̀dọ̀ afa tí pa wọ́n lè tọ́lọ̀ ọ̀fẹ́ lè yẹn láti pọ̀ pé bíi one percent ta ló ìwọ̀lọ̀ fẹ́ sùn máa ní ìjànàbí àsálà àtàwọn tàbí àtàwọn àkórí nínú lọ. Wọ́n rí ìbátà ń sọ yìí, ó yàtọ̀ sí káràkátà, ó yàtọ̀ sí kásòwò, ó yàtọ̀ sí services. Torí pé tá a bá sọ̀rọ̀ tìjára nínú ṣẹ̀ríà, tìjára ò túmọ̀ sí pé mo ra nǹkan mo ta nǹkan, ó lè jẹ́ kí ni services rendered. Jẹ́mọ̀ ọ̀gbọ́n tí mo sọ yé, mẹkáníìkì ni mí, mọ́tò rẹ bá paná mo bá sáré mú sánà àti bóòdù àti nǹkan kan mo bá ara tu mo jáná mo fi yín gé mo fi nǹkan kan mo fi pẹ́sò mo bá bọ̀bì kan mo bá kan nǹkan mọ́tò bá ti fẹ́ kí n mọ tà fún ọ̀yàn mọ́ èló mo rà á sábìsìsì ni mo rẹ́ńdà fọ́ ajẹ́ pé tó ọba sáré two hundred thousand ní gbà wọn tó bá ti ọlọ́run kò sí yọ kọ́ à ọwọ́ sábìsì ẹ̀ mọ́ra nǹkan kan ìgbà tí ìra nǹkan ń àti kọ́ lọ fi káfíńtà kọ́ wá bọ́ ṣe. jama tó yà bí òye iná ilé bá ń sáná pápá kúrò ẹ̀ta lọ pàǹtí mítà lọ pé tí ọba yín ṣe lọ́wọ́ ní pé ọba ní kó sọ̀rọ̀ náà sáná ó ti àwọn olùkọ́ náà ọba sáré obìnrin ó disconnect ìdí kan ó ọba gorí ilé lọ ó sáré wáyà òní kú ti ibi ìwáyà dúró lórí ara wọn ọba ti gbẹ láàrin ìdílé ní àbá five thousand àfúláwà bí ẹ̀kẹ́ alágbérílẹ̀ ẹ̀kẹ́ mú wáyà ẹ lọ́pọ̀ à ní séèkì ló ṣe ọyẹ kọ́ ọ lọ pa wúsá tí máa ń kó sálángà ní kọ́ wá bọ́ ṣe ìṣàárà ni torí pé sáfíìsì kan ló ṣe kí ni òun lọ́rẹ́ńdà títà tí ń kọ́ mọ́ sùkú kí lọ́tà fọ́mọ ọ̀tá ǹkẹ́kẹ́ fọ́mọ ṣùgbọ́n rẹ́ńdà sáfíìsì tó ju sáfíìsì lọ ibi táwa ti wá ní pọ́blẹ́mù nàìjíríà wọn ò nàìjíríà bí ìfúnnú pé mọ̀tà pẹtrol fọ ọ̀rà pẹtrol mọ̀rà sọ́ọ̀tù ọ̀tà sọ́ọ̀tù àwọn nǹkan ọpọlọ nàìjíríà fọwọ́ tó yẹ pẹrẹ mú un bí ní òjá lò ní bí bá a ti lọ yìí lọ. ọ̀pọ̀lọpọ̀ rìsáàsì rọ̀ níta àwọn ṣe poli yunifásitì ìjọba òòlò. wọn ò kakó lẹ́yìn odòwò ní ìlú dàbí pẹtrol ẹ̀yin ẹgbẹ́ nígbẹ́ ẹ̀yà kó pẹtrol three hundred thirty kan láti eh, Dubai wá sí nàìjíríà ẹ̀ẹ́dì kó jẹ́ ẹ̀sẹ̀ wọ́n sàrí kówó jáde kẹ́rọ lọ́pẹ́ à ṣúdẹ́ǹtì kan fẹ́ di fáàtì kan ní fólíò lórí bá a ṣe sọ gbogbo àpá tí ń bẹ lọ́yọ̀ọ́ sí èdè ní kíni o di iná ibi tí project ibi tí ó jẹrà sínú bí èjò náà dánú. bẹ́ẹ̀ni kí wọ́n ṣe project kan ní ìṣòfé ìjọba wọn ní kẹ́ lọ wò ó bẹ ní university of Ibadan tẹ́ ẹ bá ti mú gbogbo ẹ̀kọ́ bíi sọ̀rọ̀ ṣe ìyá ọ̀lọ́ wọn ò ní. Ah, ẹnìkan bẹ́ẹ̀ kó pẹ́trò kan wá wọn ní pé wọ́n tà fún iye báyìí lórí lítà kan ọ̀yọ́ ṣe ìjọba rí fẹ́ fún wọn náà ojú ẹ̀sẹ̀ wọn tà lówó jáde. àwọn ọ̀bàlù kéde o sábìtì ìdí àti ní problem ah ìpàlù kí ni intellectualism pé iṣẹ́ ọpọlọ kò nítumọ̀ lọ́dọ̀ tí wá ń bì bíi pé ẹ̀ǹgẹ̀lẹ̀ ọ̀la igi ọ̀fọ̀ àpáta ọ̀ta petro ọ̀ta ọ́ìlì ọ̀ta dísù èyí ni wàhálà tiwa. bẹ́ẹ̀ wá rírì bá òun ní èlé eléyìí tó lé lórí ojú owó tá a jọ yá rẹ̀ ni yálà bọ́ ó lè má jẹ owó nìkan ó lè yóò jẹ ìwọ tó jẹ́ súdẹ́ǹtì gàrí ìdí ẹ̀ bá ẹ̀ńtọ́ jẹ́ hótẹ́ẹ̀lì ẹ̀ kí lẹ máa ń pè é rúmẹ̀tì rẹ ọba yá gàrí kóńgò méjì lọ́wọ́ ẹ̀ ó ní pẹ̀lú àṣọ ẹ̀yìn rọ̀mọ́dọ́ ni mo ń lọ lé yá mi ní gàrí kóńgò méjì láìsí kóńgò méjì ẹ̀wà kóńgò àwọn olè kò ní tọ́ba ti fẹ́ dá gàrí padà gàrí kóńgò mẹ́ta lọ́dà padà ó sì dá láìsí kóńgò méjì àbọ̀ padà ẹ̀wà kóńgò kàtàkùn méjì fẹ́ẹ̀rí wọn bá ń tó sílé lórí yẹn rìbá ni Ìjọba tí mo bè é, tí mo bè é, àríbà. Ṣé ẹ wá rí àlẹ́bí náà yá kùnú náà rìbá? Gbogbo àwọn tí wọ́n ń jẹ rìbá láyé kọjá pé rìbá ló ń jẹ wọn. Láyà kò mọ̀ láyà kò mọ̀ Àbá ní láyà múnà ní kùbúrì yìí ní ọmọ ìlú ìyá náà ilá kàmá ẹ̀kú mọ̀sọ̀rọ̀ hálà sọ́rẹ́ èyí fẹ́ẹ̀rẹ́ àwọn tí ń jẹ ìbáláyé èèyàn mẹ́rin ni ó ṣòfò látara ìbá èèyàn mẹ́rin ni ó jìyà látara ìbá àti àlẹ́bí náà yá kùlú náà rìbá ákìlù rìbá ẹni tọ́já sí kóhun ní gbówó èlé bá tọ́wá ń fi interest lé kí lọ́jẹ́ kọ́lọ̀ wọn dáàbò ẹ̀ òun lọ́jẹ́ kiri ìbá ọ̀rọ̀ ọ̀rùn. tèmi bá ní pé ẹni mo fẹ́ ṣe business mi ò lówó ṣe business mo wá ní èmi ò yáàyàn lówó rìbá ń tèmi. ṣùgbọ́n àwọn tí ń yáàyàn lówó rìbá yẹn gangan ni wọ́n dayé rú. bẹ́ẹ̀ bá sì gbàgbé ìpìlẹ̀ rìbá gan àwọn yẹ̀wù bí àwọn jù bẹ́ẹ̀ báwọn náà wọ́n ń sọ́ṣọ́ rìbá láyé gbogbo àwọn mn business yọrọ yín tẹ̀ ń ṣe àtàwọn ọmọ ìyá wọn ẹ̀dì ṣúná kẹwù àjẹ̀tọ́ fún yín jò ní pé gbogbo nẹ́tíwọ́kì ti tẹ̀síwọ́ yín tẹ̀ ń fi àrámù mi tẹ̀ ń gbọ́. wọ́n tó ti bá wọn ní ìdẹ́wọ́lé lẹ́yìn ìfẹ́ ní ẹ̀ kéde kan ní ẹ̀ kan ṣubú àwọn náà gba wà ẹ̀ dìbò yẹn àwọn gbajà ń bọ̀ mú ní ẹ̀ wà láyé ẹ̀ ṣúná. torí sọ national law ìwọ tó rí ẹ bá tẹ́tọ̀ onílà àkàì ó sì mọ̀ pé impossibility ni sórí gbogbo pé ẹyin bàbá tí kò kálẹ̀ ọmọ àgbáyé báyìí wà láì kéé kò wú mi lórí láyé mi mo ní bìlífù ní oṣù ọwọ́ mi àti tí n bá ṣe kò ní àfà tí bá bá wa kọ̀wé á máa tàwé ní ẹnu bá hàn mo gbà pé mo kọ nǹkan ẹ wá ń tà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ń tètè nínú ọmọ ta kéde royalty mo ní bìlífù mi àfà ẹ mọ̀ bá a ṣiṣẹ́ báyìí lẹ́ẹ̀kan ní oṣù ẹ mọ̀ báyìí báyìí mo ní bìlífù mi bàbá ní màá kówó síbì kan kìí ṣe káàdì ṣe business ẹyin kìíní kankankan ẹyin owó yẹn nínú tó wà máa yìí máa ń torí àwọn yẹn sínú business yẹn gbogbo àwọn dlb ti à ń ṣí àwọn network business yẹn ara mú gbogbo yìí. àlẹ́bí náà yẹ kó lóṣù náà láyé kó lóṣù náà kàmá yẹ kó lóṣù yẹta pápá tó ń ṣe tánú. ìwọ bá ọba lówó ń bẹ̀ lọ withdraw owó rẹ lọ gbowó rẹ kọ́ lọ́wọ́ bó tó gbé ọ̀dìdẹ́ bí ìwèrè. Gbogbo àwọn bísínàsì rọ́bọ́jẹ́ mówó èlé ni wọ́n fi fìnáǹsì rẹ̀ lọ wìdúrọ̀ owó rẹ̀. Ìwọ tí wọn náà ń yá yan lówó èlé, tọ́ ọ bá ti yá wọn ó fi pàṣẹ́ńtéèjì kan lé ọwà nígbà wọn ọba sábà iye tí wọn ọ̀sán lélẹ̀ bísínẹ́sì wo ló ṣe o ti ń gbowó èlé ìsẹ̀ni ọlọ́run. àlẹ́bílẹ̀ kúrò lọ́rùn bá. àbá ní gbogbo àwọn tí wọ́n ń jẹ rìbá yìí wọ́n wàá dìde nínú sàárè wọn tó bá díjọ́ gbèǹde àlùkìyámà wọ́n máa wá ṣe bí ẹni bí ìjáwé ìfura bí alámòdì bí aláǹgànná bí ẹni tí ọpọlọ rẹ̀ ti dàrú tí ọ̀rọ̀ tó ń ṣe. ìtọ́wọ́ àfà òun ni wípé àfáà ní gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé yàtà kọ̀ bá tù ṣe ìbọn nínà ní màdàdì. sórí ìkàkà là ń pè ní mọ́sù tó ọba mọ̀ nípa tó ṣe pẹ̀lú alámùlù ni wà ṣàyàpé àwọn àbá àbá máa ń kọ nípa arókèyà ọ̀rọ̀ sírù idán odidi aburú kan ni mọ́sù mọ́sù sẹ́hẹ̀ mọ́sù jíni mọ́sù ṣàìtàn ọlọ́run ní lọ́wọ́ èso ọ̀kẹ́ ni àti ẹ̀ mọ́sù ni pé kọ́wọ́ káàyàn ọwọ́ ti bá a. sórí àwọn ẹni ibú máa ń sàtàkì máa ń tí wọ́n máa ń lo nǹkan burúkú fún yàn wọ́n á máa lo máa sù wà láì ibi ọba wà sábà ní ọmọ àtò yóò sì máa tòló rẹ̀ lámọ̀ ńlá àṣà àlàsọ́lọ̀ bá ń jà wà máa ń gbé bọ́ọ̀rì náà ní ilé ahadé ní ńlá jù pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọn náà láti sọ fún ọ pé o ti fúyẹ́ jù o ní ṣe náà fílà òru o ní gbàwẹ̀ monday o ní gbàwẹ̀ thursday o ní kakáàsì níjọ́ jimá àfikọ́ ọmọ ágìkì lórí facebook àbíkọ́ ọmọ ẹ̀dá twitter láàmú àbíkọ́ ọmọ ẹ̀dá whatsapp láàmú òfin wá jù débi pé lóru òfin typing online ló tó wà lóru kò sí tààjú àbíkọ́ ọmọ bóde ìtajú kẹ́ ẹ máa wá sẹ́ndì píkṣọ̀ wèrè síra yín oníbo lọ́wọ́ báyìí oníyàn ya píkṣọ̀ rẹ̀ ọ̀yà gba aya rẹ̀ ọ̀sẹ̀ndì bírẹ̀sì ẹ̀sì ọ̀hún wù ìwọ náà ọ̀sà fún ọkùnrin ẹlẹ́jọ́ wà ṣe wèrè lórí íńtánẹ́ẹ̀tì ò ní tìláwà fúlàní kankan àtìkárù sọ́bà wàlìmọ̀bá àwọn àdúrà tán ní a máa ṣe láàárọ̀ gbogbo àwọn àbáná àmsáínà àwùjọ́gẹ́lì mọ́tì láyé sámọ́ dísù láìlẹ́dí láyé àdúrù ọkùn sí gbogbo èèṣẹ́ kankan ó tún kírun bá fóònù tó ń bá lórí ẹ̀ wò kọ̀tà sí káàrù ẹ̀yìn ran ọ̀wá ètò kírun jàmọ́ lẹ́yìn ikọ́ máa gbá bọ́ọ̀lù gbèrè káàkiri tí wọ́n bá ná ní bọ́ọ̀lù bò ní sí mọ́sálásí ó tún wá lọ́ àtàṣe ara rẹ̀ máwọn ẹgbẹ́ èṣù gbogbo owó tó bá wà ní ẹgbẹ́ Chelsea Arsenal yóò yọra rẹ kú ẹgbẹ́ èṣù ni tó bá dìjọ gbọ́ mi yé mọ̀wùlẹ̀ sí à ah, ìwé kan bẹ tó bá lè lọ kà á nfs lautech náà becoming a stranger as I am I have a copy lọ kàbí ọwọ́ ẹ̀yìn àwọn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ ńlá ìkànnù wọn sọ pé tóun bá wà fáwọn mùsùlùmí máa wà nù fáǹsì òun ni òun ọ̀bà tí popular báyìí àwọn tẹ́yìn yẹn sàwọn ronaldo gba àwọn christian kìíní kan gba àwọn tẹ́yìn àwọn tẹ́ẹ̀bẹ́ ṣe àwọn chelsea nanasi àwọn ìbínú ọlọ́hàngà àtàwọn rọ́ọ̀bù gbogbo àwọn tẹ́yìn fẹ́ para inú ń bí wọn jẹ́ pẹ̀wà ní fáǹsì àwọn. yàtọ̀ sínú anabi ọ̀sánlá ó ní alimaru máa máa ní ahaba yawmal qiyamah tẹ́ bá lọ kàdí ìdẹ́nu ọmọ ènìyàn wà pẹ̀lẹ́ni tó bá nífẹ̀ẹ́ ṣé wọ́n bẹ̀ lọ́nkọ wà pẹ̀lú Cristiano Ronaldo lọ́rùn ọbẹ̀ wà pẹ̀lú mazu ọbẹ̀ wà pẹ̀lú gbogbo àwọn olórí burúkú yẹn ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ máa gbọ́ mi tó bá wà pẹ̀lú wọn sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ ọjà sáré jẹun náà sàdé tó gbọ̀rọ̀ yóò nífẹ̀ẹ́ èmi mo nífẹ̀ẹ́ Abubakar mo nífẹ̀ẹ́ Umar mo nífẹ̀ẹ́ Usmanu mo nífẹ̀ẹ́ Ali wà láyè mi mo ti gbogbo àwọn Chelsea Arsenal ọlọ́run mọ̀ sí jẹ́ wà pẹ̀lú wọn lọ́rùn ìwọ wá sọ pé o nífẹ̀ẹ́ wọn kọ́lọ́ pẹlụ jọ wà pẹ̀lú wọn lọ́rùn àwọn òtítọ́ alimọ́sù tá ń sọ lọ́yẹ́ ọwọ́ mọ́sù asẹ́nà ti bọ́ ìlòfẹ́ para rẹ̀ sórí asẹ́nà ìlòfẹ́ àbájì ara rẹ̀ mọ́ mọ́sù wọn ni ara àwọn èso ayé náà nìyẹn mọ́sù Liverpool bọ̀ ti bákà ọbọ̀ ọ́ ti máa ń yìí náà bọ̀ ọ́ sọ wá rí àwọn tó máa ń ṣe idán abúláyé tí dán bá fi lè ràn yan sọ ọmọ pé náà bọ́ọ̀lù náà lọ́jọ́ pé gbogbo ń tọ́ ọba ń ṣe láyé sábà ti ní pé ṣe Chelsea ní bọ́ọ̀lù wàhálà ìwó kìlẹ̀ ọ̀nà wò bọ́ọ̀lù kódà tẹ́lẹ̀ omi ìbá lẹ̀ exam ó súnmọ́ kọ́mọ̀ exam lẹ̀ kọ́lọ̀ wò bọ́ọ̀lù ọlọ́run lọ́kẹ́ ní pé kọjá pé àwọn náà tàn lẹ̀ exam lọ́sàn lọ́jọ́ kámọ̀ bọ́ọ̀lù sálẹ̀ tọ́bẹ̀rẹ̀ lọ fi bọ́ọ̀lù sọ́sẹ̀ lórí òtòrí bọ́ọ̀lù lórí lọ́sẹ̀ exam ó ní tẹ́ẹ̀sì ní tẹ́ẹ̀sì máa tẹ́mọ̀ òní máa pàṣẹ ní exam ń gbọ́ lọ́ọ̀bà tí màá exam ara ẹni mọ́ ìyá ọ̀yẹ̀kọ́ gbàṣọ́ ọ̀rọ̀ àpọ̀ ti tẹ́ẹ̀sì yóò lè fi yọ lẹ̀

àǹjàn ló ti fọwọ́ sórí tí ń jẹ́ kéèyàn di wèrè ọkọjọ́ ọpọlọ wèrè fáìn ọ lọ wèrè míì mi jù ọ lọ wèrè irungba pọ̀ ju ti ẹ lọ sí ọ̀rá yìí pa ṣùgbọ́n tó jẹ́ ọpọlọ ni irungba rẹ yìí eyín ẹ̀ ó ti jẹrà torí pé ọwọ́ ti mú wọ́n ti gẹ́ẹ̀tì rẹ̀ mọ́sù eléyìí tó fẹlẹ̀ sí yẹn òjò òun ni òjò ọmọ pé òun ò tí ẹ wọ́ ṣòkòtò òun ni òjò ọmọ pé àkísà ni sọ wá rí rèrè jẹ́ rè orí fáwọn ẹni ok again again ọbẹ̀ kọ́nu sálángá ọwà lọ bu búrẹ́dì wá nínú tíì ọwà jù sínú òfò ọwà lọ sínú mọ́tò mọ́tò ọwà lọ ọmọ pa kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ọwà ti aeroplane aeroplane ọwà kó sínú laptop òun náà kọ́. Ọwọ́ èṣù ti bá. Ìyẹn lọ́pàá bọ́jọ́ pẹ́ni tó bá ya wèrè mẹ̀jìnnúùnù náà máa ń pè ní lárúbáwá àjànú ìfọwọ́ bá. Wọ́n á máa wo ìfọwọ́ bá àtayé là ń sọ yìí. Wọ́n lè la ìmọ́fàlù làálá. Wọ́n á wo bọ́lọ̀ ó ṣe wá ṣe fúrú àwọn tí ń jẹ nìbá lọ́rùn wèrè first class òun náà máa yà lọ́dọ̀ ọlọ́run. Sọ wá rí mọ́sẹ̀ mi sè é níbi tó bá ti ń ṣe wèrè ó lè lọ forí la ògiri níbi ó ti ń ṣe wèrè ó lè forí bẹ́ àdá níbi ó ti ń ṣe wèrè ó lè lọ já sínú kòtò náà so ti yé ibi ó ti ń ṣe wèrè yẹn tẹ́ẹ̀nì gan lè lọ mọ́lẹ̀ nù náà jọmọ wà láì tá à ń sọ yìí kálọ́lọ́ bá jẹ́ ká lè rí ká ní sáà lè wo fídíò ìdánilẹ́wọ̀ fídíò ìrẹ́lẹ̀ kan gbogbo aláṣọ gbogbo mi. torí náà ni pé nǹkan burúkú ni rìbá kèékù ṣe pọ́lọ̀ wọn bá ní interest uh, non-interest banking táàsọ̀ pé ọ̀rọ̀ náà ọba yé mi so ráwọn àwọn èèyàn ti bẹ́lẹ̀ ayé wọ́n máa ń sọ̀pọ́ọ̀tì nǹkan àbí wọ́n máa ń nítorí advantage or disadvantage sí wọn gbogbo orú àwọn tí wọ́n ń promote àbúrú pé ọmọ máa lò jáàbù ká máa álẹ̀ torí wọ́n advantage níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tóbìnrin bá ń lò jáàbù sí obìnrin dẹni ọlọ́run ta ló fẹ́ gómìnà lò tẹ́lì tí obìnrin bá dẹni ọlọ́run tán ta ló fẹ́ lọ ni àwọn tí wọn jẹ́ kí náà nàìjíríà ọ̀dà ọlọ́run bí ó ṣe dájọ́ wọn torí ń kó jẹnẹrétọ̀ ọwọ́ ìlú ni tí náà nàìjíríà bá dà wà ìgbà náà ta lọ́mọ jẹnẹrétọ̀ ó lè jáde gbogbo àdúgbò kan jẹnẹrétọ̀ ọ̀sán ni ó wà ńbẹ̀ ìgbà náà sì iná la fi máa ń wo àwọn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ ó ti dájú pé náà máa wà pa iná lẹ́ẹ̀fì wo àrélù iná lẹ́ẹ̀fì wo bàtà wàhálà iná lẹ́ẹ̀fì wo fèyí kọ́gbọ́n iná lẹ́ẹ̀fì wo gbogbo àwọn eré burúkú tá a máa ń wò gbogbo àwọn eré àìsàn bẹ̀bẹ̀ iná láàbù eré ẹ̀dá eré buhari arígbàbuwó arígbàbu òsì gbogbo àwọn eré yẹn iná la fi máa ń wò. gbogbo àwọn ajímọ́jà fẹ́ gbogbo àwọn kókómọ́jà gbogbo àwọn fàdèyí gbogbo àwọn jímàlú gbogbo àwọn àrélù gbogbo àwọn ìwọlẹ́sì bàbá bẹ́ẹ̀ ajílẹ̀ yẹ àwọn eré àwọn kòtò ọ̀run àwọn eré eléṣù àwọn eré tí ọba yìí máa ń lè jẹ́ iná la ọlọ́run gan iná òfin sẹ́kù gan bóyá tí iná bá tún sèpàmì ìrọ̀tí olórí burúkú jù báyìí lọ. Ìjálè títọ́ náà lọ́hùn tí Nàìjíríà dáta lọ́ọ̀rà jẹnẹrétọ̀. Ṣùgbọ́n lónìí wá wọnú ilé jẹnẹrétọ̀ tó wà ilé wa nìkan yóò fẹ́ tó mẹ́fà sí mẹ́jọ jẹ́nà nígbà kálukú wọ́n tó tó tó omi kálukú tó máa nítorí pé téèyàn àti bá gbalé ẹ̀yin ò ní bẹ́ẹ̀ ló jẹrẹrétọ̀ sí èmi náà nìjẹ́ torí owó pẹtrol téèyàn bá jẹ́ àti mi máa disconnect ẹ̀ ìwọ̀nba yàrá mi ni máa ṣe kí ni o máa connect ẹ̀ wá wo gbogbo mọ́sálásí ẹ̀fílẹ̀ kọ̀ọ̀kan lẹ̀ ọwọ́n nù mọ́sálásí nìbàdàn tí ò ní jẹnẹrétọ̀ ọwọ́n nù chọ́ọ̀chì tí ò ní jẹnẹrétọ̀ tèmi làwọn abólì ìbàdàn wọ́n ti mú náà lọ ẹ̀sìtàn kínni ẹ̀sìtàn jẹnẹrétọ̀ ṣé tí nọ́bà dá sáàmù ẹ̀sán jẹnẹrétọ̀ tí nọ́bà sì lè da àwọn tí wọ́n ń kó jẹnẹrétọ̀ ọwọ́ ìlú wọn níjọ́ wọlé kí là ń sọ lọ́bẹ̀ ni pé tá a bá ní nǹkan kan dà àbí ọ̀dà bóyá wọn kan ráǹfààní àbí wọn ráǹfààní ẹ̀tọ́ lọ́wọ́ kò rí bẹ́ẹ̀. àtẹ́torí mẹ́rìnbá yóò máa kórí ibú bá wa láyé ń bí tọ́ ọ bá ráwọn tí wọ́n pokùnso nítorí owó orí owó pọ̀ lọ. náà lọ owó náà kó owó láńtà. ìfẹ́ yọmí lẹ́gbẹ́ kọ́mà mi náà ò lè bẹ́gbẹ́ pé kó lè ṣe bá kó lè ṣe fírídọ́ọ̀mù kémi náà ò lè ṣe kinní kan pé oṣù ìpẹ́ lọ kọ̀mà pé oṣù mẹ́fà ó ti dé tán ọdún kan ti dé tán lọ́wọ́ àdìgbé wọn lé àkìrí kí ló pé àfọ olórí burúkú tọ́lá ti ẹ̀fàdà bárùn ọ̀dá àáké lọ́yẹ wọ́n wá wọ́n fà àké padà ní olóṣù ta olówó èṣù lọ yájú. àtò òsì ẹ̀gbọ́n súnmọ̀ kankan yé ó òrówó ti fẹ́ yẹ òrówó ti fẹ́ lóòótọ́ ṣé oògùn orí fífọ́ wá lórí fífẹ́ ṣé ọ̀bá ti wá rówó ti fẹ́ kọ́ lọ takò tọ́lọ̀ wọn bá sọ ní solution ṣèbí náà ló ti á rówó iṣẹ́ báyìí wọ́n ti á ń lé ọ́kì ọ̀rọ̀ rí ọ̀wá ti dùn well done o ní lè fọkàn wàhálà dé sí ọ alẹ́bí ya dídìde tí wọ́n dìde, wọ́n dìde kìí á máa ń mú kàrá ìdìde tí ò ti dùn wò, ìdìde tẹ́mi ọkọ̀, ìdìde tẹ́lẹ̀ náà fi ah wàláhì ọkọ̀ àbáwọn eléyìí lónìí o tàwọn eléyìí ìta ah tó o náà fẹ́ pé wọ́n dìde ìgbé dìde fún òru ni. jama àbá wa ibnu abbas ọlọ́run bá ní kẹ́ àbá wa ibnu abbas àbúrò ọmọ ó ní fẹ́ rí rìbá tó o dìde tí wọ́n ó ní wọ́n gbogbo ẹni bá ti ń jẹ wèrè gidi ni tí wọ́n máa fún lọ́rùn tí wọ́n máa kí kí tí wọ́n máa gún ní ìgbà tí máa ṣe wèrè káàkiri sọ ọ̀fẹ́ kọ́rọ̀ rẹ̀ lórí bẹ́ẹ̀. anábìwá Muhammad sallallahu alaihi ó ní làánà lọ́wù ákílà rìbá wà mú kílà wù wà kábíbà wù wà mo lé èèyàn mẹ́rin ní ó ṣòfò látara rìbá lẹ́ẹ̀kan sọ bẹ́ẹ̀ ìwọ bàbá olówó èlé ìwọ ló ń gbówó rẹ kalẹ̀ kán máa yáwó èlé oṣòfò làánà wàá dún fi jà á námà tó o bá ti gbọ́ làánà kọ́ ló ń fẹ̀bi lélẹ̀ àwọn àáfàá kan wọ́n ní pé tìmẹ̀ ní pé ọgbọ́n kan nínú náà ni. ìwọ tí wọn náà wá lọ yáwó èlé ọ̀rọ̀ admission ọ̀wá rówó sanwó oṣù fíìsì ọ̀wá lọ yáwó èlé pé tó o bá ti parí àkọ́ọ̀tù mi wà lókèrè tí ti bá ti parí báyìí tó ti yé ọmọ ń ga lọ bá parí wọn bá sọ pé sẹ́tàn lọ bá rówó kàkà já owó èlé ń sí ọ ń pọ̀ sí náà lọ sọrùn owó èlé tó ọjẹ́ ká máa jẹ owó èlé lára rẹ ọlọ́mọ bá ń bínú sí ọ. bàbá owó èlé sọ ọ̀pá àwọn kan náà olówó èlé street kìnìkan cooperative society. Hmm. tó ti yé wọ́n sọ rẹ́jísà rẹ̀ tọ́jọ́ pé tọba tó bá fẹ́ bọ́ pa wàhálà tẹ̀wọ́n ọlọ́pàá ọlọ́pàá bí ọ̀tún rán rẹ́jísà lọ́dà ìjọba bàbá sẹ́kítì wọ́n wà gba kọ̀wé olórí ibú kan akọ̀wé èsù àbígbà mi wọ́n ní ọlọ́wọ́ sẹ́kítì wa yóò wà báyìí kọ́ọ̀lẹ̀ eléyìí ni àdéhùn bá lè gbóni this agreement between kìnní kan or kìnní kan loan to be refunded with kìnní kan percentage of interest it shall be paid for the next twenty months. wọ́n fi wá bọ́ sí tọ́ọ̀ bá wà máa rí sanwó yìí ọmọ wa gbọ́ra wọn yọ ọmọ bàbá sẹ́kítì ọ̀daràn níwájú ọlọ́pọ̀ ọ̀yá ọlọ́ọ̀kọ̀wé ilé wàṣà ilé bàbá ṣọọtí gàrántọ̀ hmm. bàbá wítínẹ́ẹ̀sì ọ̀daràn níwájú ọlọ́ wọ́n wá ní ọlọ́wọ́ ìlú wa ẹni tí ó ní ìlú wọ́n wá ń lọ sóòlù owó èlé ìwọ ìwọ àtiwọ́ àtẹnitọ́jọ yáàyàn àtẹnitọ́yà àtakọ̀wé ẹ̀jọ̀ jìyà lọ́dọ̀ ọlọ́run àwọn mẹ́rin tí ó jìyà nìyẹn àfáà ní kí ló wá fà zálìkàbí ànàwó kọlu إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون ibi ọ̀jẹ́ kíyà olówó èlé ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ní kó lóun tí wọ́n ń sọ lẹ́nu. jama ẹ jẹ́ ká lóun sáré tá a dé yìí owó èlé ọlọ́run ọba gbé wáyé ẹ tó fi kó gbogbo ẹ̀ṣẹ̀. ṣèbí wọn tí wọn náà ń ṣe zìnà onígbọ́lọ̀ ó ti understand pé hmm. ṣèbí girlfriend mi ní àbúrò máa padà bẹ́ra wa ṣé láì sí ìfẹ́ra ni wọ́n ti ní ẹ̀ máa tẹ́sí ara yín wò. wọ́n máa wá fọwọ́ àfáà ní wàhálà ti náà wẹ̀ àwọn rédíò program bá àdìgbò nàmbà wa síta ẹ̀rọ ètò kíníkà àbá ẹ̀jọ́ ṣé obìnrin tí ò sí ní yíjì lórí tó lè máa dáná fún yẹn ìkan tó pè ní bọ́yá jọ wò láti ìtù ó tún béèrè ẹ̀yìn àwa méjì ti yọjú sílé wọn ṣùgbọ́n wọn èso igi sépò náà tó lè máa dáná fún wọn ò bára wọn sùn kọ́kẹ́ máa dáná fún ẹgbẹ́ ìyẹn ṣe máa béèrè béèrè bèbèrè bẹ́ẹ̀ kéèyàn fọ ilé tù kálẹ̀ yàrá àdílé gan ọkọ àtìyàwó ti sábà ti lè sá dùn ní kánú ó lè dáná wọn lè bára wọn sùn wọn ò délẹ̀tọ̀ ara wọn tí wọ́n ní mca bá jẹ́ wọ́n ní kọ́ máa dáná fún un ẹtí gbèsè ní ayé ọkọ̀ àtìyàwó gbòòrò pé kéèyàn bá ara wọn sọ̀rọ̀ ìgbà níjọ́ ọkọ̀ àtìyàwó tó ti tọ́ bá fẹ́yàwó lónìí tó ń sèkó sùn jọ́ méje sóòsùn mọ́lá àníjọ́ méje ṣèbó onile suma súnmọ́ àníjọ́ méje yóò wọ́n onigbo ọdana bí òdìbò ọ̀dáná ọ̀n bá dòyàwó àbọ̀ ọgbà nínú ìyàwó yóò ayé orí ibú tó gbé káńpọ́ọ̀sì náà ta túbá gbogbo àwọn ọmọ tí ń sọ èsì ń oúnjẹ lọ́mọ ara gàrí kọ́ ọmọ ara búrẹ́dì kọ́ ọra slice bread ó sì ra sí ìbọn ọwọ́ ń bá àfa àkọ́ sọ́ra rẹ̀ dìyàwó ọwọ́ ń bọ̀ wá ń gbé kúlà wèrè tó ti yé nìyẹn ọwọ́ sọ́ra rẹ̀ di ọ̀sọ́ra rẹ̀ di sọ́ra ya máa wò mí àmẹ́sí inú àbá ó ní lè mímọ̀ jìnnà ònà wèrè ní jẹ́ igbó fani wípé nílé ayé wọ́n wá ń sọ rádaràda lẹ́nu wọ́n fẹ́ kàn bí àwọn fẹ́ jọ àrámù àlálì. wọ́n ní wípé ṣèbí rìbá ẹ̀jẹ̀ farabalẹ̀ dáadáa wọ́n ní káyà rẹ̀ ní lówó èlélè wọ́n ní ọbẹ̀ gẹ́gẹ́ ni ìnàmàlè báyìí ọlọ́run jọ́ tutù ọlọ́run ní rọ́dún dán àlẹ́ ìmọ̀ yá ẹ̀kọ́rọ̀ yín jẹ. ọlọ́run ní wà láìkọjọra wọn bí káfẹ́yàwó òṣèjọ ọmọ girlfriend ọ̀gbọ́n mi yé bí kákàwé káfáàsì òṣèjọ ọmọ kájíwèé wò bẹ́ẹ̀ náà ni rìbá ọ̀jọ̀ ọmọ business transaction. ọ̀dà ìjọ ń torí ọlọ́run kí ni ń tọ́ ọ̀rà kí ni ń tọ́ ọ̀tà sáfíìsì wo lọ rẹ́ńdà fún mi. ibùn nínú àwọn kèdèrí aré ìtọ́jà tí kò sọ pé ìran owó tó wọ́ọ̀sì jù òun lówó tá fi ń produce owó. Hmm. jama so orí nínú ẹ̀sìn wà láì káràkátà bàbá ńlá aláàlì ni ahàlàlọ́ olùbáyé àwọn ọlọ́ni ẹ̀ mọ̀ ṣe èméjì ahàlà èmi ọlọ́run ni mo máa ń mọ̀ ṣe káràkátà èmi ni mo ṣe business èmi ni mo ṣe trade èmi ni mo ṣe ká services tòró sínú tìjára èmi ni mo ṣe lẹ́tọ̀ọ́ wàhárọ́mà rìbá ká máa yáni lówó èlé mo ṣe hmm. sọ ní ọlọ́run ti fún ọ létí ọ̀rọ̀ rẹ̀. jẹ́mọ́ àti abẹ́wà wo àwa tá a jẹ́ súdẹ́ǹtì àwa tá a ń kàwé jẹ́ ká kọpọlọ hmm. ẹ̀ka ọpọlọ jẹ́ kí n sọ nǹkan kan fún ọ lónìí mi fún inú Ramadan làwà inú bólú Ìbàdàn mi fún ọgbọ́n mi yé dáadáa kèé ẹ àwọn tí ó ríṣẹ́ nù yín láàrin the first five years níṣẹ́ tó le tó jókòó tì wọn à lè pé sixty percent nù yín. ẹ ẹ ṣùgbọ́n àwọn tó parí ìdí ní last five years sọ́yá mélòó ló ti ń gbọmọ́tò nù wọn mélòó ló jẹ́ pé ó ti ń gba three bedroom flat mélòó ló jẹ́ pé ayé rẹ̀ kéyí rẹ̀ ṣépè. ṣùgbọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ títẹ̀ ní ayé wọn rọrùn wọ́n wà self employed ni. ọtí tẹ̀lé gan fúnra mi wà self employed ni mo tó gbádùn ayé mi àlàlọ́wọ́ lè báyàwó ìgbà náà ni mo tó lè báyàwó kejì tí mo fi báyàwó kejì ní òun náà ìgbà náà òun lè mẹ́gán tó wá lè máa mú tọ́rọ́ pọ̀ lẹ́yìn pé mọ̀ ń bọ́yàwó mọ̀ ń bọ́ mọ̀ mi lèmi náà tó wá lè máa fi tọ́rọ́ pọ́bọ̀ lè sàárà. Àwọn àwé èmi tí mo kọ ó sì lé ní mẹ́wàá lórí ìwé kọ̀ọ̀kan jẹ́ sọ fún ìjẹta oníjẹta owó tó fún mi lórí ìwé mi eight thousand plus ni. mo ti da nǹkan ní àpò lọ́wọ́ ọjọ́ kan tí mo lọ sí mo kó lọ mo sì ta nǹkan mi lórí iye owó mọ̀mọ́ yìí tọ́jẹ́ bọ́ọ̀mìtì mi ń bẹ̀. ọ̀sọ̀ làwọn royalty tọ́jẹ́ pé màá gbà lọ́dọ̀ àwọn ní ìjọ hundred thousand ìjọ one ìjọ fifty ó lè jẹ́ lọ́dún ó lè bá owó ذلك بأنه قالوا إنما مثل tó rọ́pọ̀lọpọ̀ àwa tá a kàwé ní Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a kàwé a máa ń wà a máa ń jọra wa lójú. Só orí sọ fún ọ gbogbo wa kìí gbogbo táì. tó o bá rí nípọ̀rọ̀ wípé kọ́ wá owó kan tó bọ́yọ́ ọgbà ṣọ́ọ̀bù kan lọ́ọ́ máa ta bí ọwọ́ ta tútù ọkùnrin kan ládùúgbò wa tó fi kọ́lé nìyẹn wọ́n ti máa olówó obìnrin náà máa pè é tó fi ń jẹun lọ́ǹdì ẹ̀ nìyẹn mo ti ẹ̀sìn máa gbọ́ ní kílò méjì mẹ́ta tẹ́ parí ń yìí lọ sùkú kẹ́ ẹ wá ṣọ́ọ̀bù sí rúgbó kẹ́ ẹ máa ta sú kan tó ẹlẹ́àrẹ̀ òun náà bá yín ṣe ẹ̀yin lẹ́mọ̀ sáfà àwọn èèyàn pure water lórí pure water nìkan ọmọ iye tó ọmọ rí bẹ́ẹ̀ wọ́n ta báàgì pure water kan ní one thousand twenty wa níbẹ̀ ẹ̀yin ọ̀tà ní two hundred ẹ̀ jèrè seventy naira tẹ́ ẹ bá ta pure water báàgì mẹ́wàá nìkan that is seventy naira and hundred lórí ìyẹn nìkan ẹ ti jẹ ìlú seven hundred lórí ìfẹ́ ọ̀tà nìkan ẹ tó ń ta fanta ẹ ń ta kóòtù ẹ ń ta mọ̀tínà ẹ ń ta five alive ẹ ń ta ọ̀làndíà yúgò lórí èèyàn nìkan ó ní bí ọmọ wọlé ìlú bẹ́ẹ̀ ń tà lórí ẹ mọ̀ rówó ẹ̀wà tó ti fọ́ sí àwọn ìgbà yín ṣe ẹ òròfẹ́ òròfẹ́ òròfẹ́ nìta ìwọ́jú oúnjẹ ní ọ̀dà àwọn èèyàn ní ọmọ polówó tá ló ọgbọ́n òlé máa Aba àbá nínú rọmọbọ́n rè kírẹ́tì ẹgbẹ́ mi rè kírẹ́tì rà nínú rọmọbọ́n náà ó ti lé ní kírẹ́tì bíi mẹ́jọ. Àwọn ọmọ tí gbọ́dọ̀ rẹ̀ tí wọ́n jẹ ni, ta ni ní jẹ jọlọ́ọ̀bù? Níjọ́ tá ti bẹ̀rẹ̀ lọ jẹ jọlọ́ọ̀bù? Mélòó ní rówó ti wọ́n ẹran náà ni wọ́n ló three hundred thousand lórí ẹ̀yìn nìkan bá ti ṣe sílẹ̀. fún òlé lọ wálé ẹja ń bẹ̀ ọ máa gbin ó tún máa gbin àwọn nǹkan kan nínú ilẹ̀ afrọ̀tì yẹn oṣù méjì mẹ́ta ó rówó gidi ń bẹ̀ owó tó ọba ti yálẹ̀ ọtẹja ọta ọba àwọn nǹkan kan ó sì Ta ló sọ fún ọmọ ò lè lọ wo nǹkan kan tó lè kọ́ láàrin oṣù mẹ́fà tọ́ máa ṣe ọ̀rá tọ́ máa tàfáwọn ilé ìfẹ́ fúrẹ́dì ọ́ máa tàfáwọn tìdí ń ṣe ṣúgà ọ́ máa tàfáwọn ní ìsan lu ọ̀rá lẹ́yìn oṣù mẹ́fà ọdún kan ọ̀kẹ́rì tó ń gojú ìlú Tọ́sọ̀rọ̀ kan wà á jẹjú ń bẹ̀ níbo láti fẹ́ rí kápítà yọ́ torí ọlọ́run farabalẹ̀ torí gbogbo eyín mo tún sọ fún ọmọ sọ́jú òní kápọ́ọ̀sì kan náà ní ìṣépè fún yín o ríálì kan sọ fáwọn náà gbàtà wà ń sùkú arùpọ̀n ṣépè fún wa ní gbogbo yín ò lè ṣèlú dẹ́ èmi ní ìsinmi ọmọdé parí láti two thousand and forty-one ní ìṣiṣẹ́ ìjọba rí lẹ́yìn bàbá wà lẹ́wà ẹ̀sì sáǹtà gbọ̀nba ti ilé ẹ̀sì ìjọba owó ilé wọn fa lẹ́wà ẹ̀sì ní owó rádà àdá náà sọ wẹ́wà ẹ̀sì ni wọ́n fi lọ́fẹ̀ẹ́ yàwó lé lórí ọ̀pọ̀lọpọ̀ yóò lè ríṣẹ́ gidi sọ́wádìíṣẹ́ private náà àdìmúwọ̀ ni àwọn tí ń dá sẹ́lẹ̀ kéré gbogbo àwọn tí ń jíwó yín ní nàìjíríà wọn àdálé sẹ́lẹ̀ ní nàìjíríà ká ní bí wọ́n ṣe ń jí owó yẹn wọ́n ń dálé sẹ́lẹ̀ ṣèbí wọn ò ní gba àǹjànú sí èèyàn náà ni wọ́n gbà ìlú yìí ó ti dá jù báyìí lọ wọn àdálé sẹ́lẹ̀ bí wọ́n ń kówó lè òkè òkun ni ọ̀pọ̀lọpọ̀ wọn nílé iṣẹ́ ìfọpo wọn láwọn ilé iṣẹ́ ṣúgà wọn láwọn ilé iṣẹ́ ńláńlá lọ́hùn tí wọ́n bá dáwọn ilé iṣẹ́ yẹn sílẹ̀ níbí ṣèbí wọn àtèmi náà láwọn máa ń ṣiṣẹ́ ń bẹ̀ á dẹ̀ máa jẹ̀jẹ̀ mú rọrùn àwọn òyìnbó tó tó wá ń dálé sí àwọn kọ̀ọ̀rà wọ́n wá ń lo àwa nílò ìlú omi òjò pé òkú ti takùn yín lù yín àwa bá yín lù yín àtọ̀ bá ti yín mọ́gi. níbo la ti fẹ́ rí kápítà that has been the major problem for, for business to operate and to succeed in this part of the world. jẹ́ kí n sọ fún ọ kò sí ìdí òrọ̀ níwájú ọlọ́run ìwọ́tọ̀ ọba ti rò wípé ọ̀fẹ́ jẹ rìbá ó ní ambition kankan tó ọfẹ́ ṣe ọlọ́run ọba ṣe káràkátà lé ẹ̀tọ́ ó sì rìbá léèrò alákọ̀ọ́kọ́ nínú màrà mi fún àdúrà àbá àti mo bèé àbá àti mo bèé sórí sọ síkírìtì kan fún ọ lónìí tó yẹ kí pọ́blíkì mo ti fẹ́ sọ yìí nífẹ̀ẹ́nu sọ́tàn kẹsọ díẹ̀ fún ọ́n bẹ́ni lẹ́mọ́ máa ń sọ fún àwọn ọmọ ìyá mi kan tó bá jẹ́ one to one alákọ̀ọ́kọ́ ní gbogbo ntọ ọba fẹ́ ṣe láyé rẹ wà láì máa bẹ lọ kódà tó ọba tó rí náà ọmọ ìyá rẹ bóyá wọn lọ sí ájì wọn lọ sí ẹtọ́ rántí ẹ èmi náà ń sàdọ̀ kò síbi gbàdúrà ṣùgbọ́n ẹ tó rántí ìmẹ̀ ń làhárà ẹ bá rántí àwọn àbẹ̀wò ọ̀tẹ̀ bá tó lálọ́ ẹ tó rántí ìmẹ̀ báyìí fẹ́ tó ọba bá alẹ alẹ̀ nínú ọ̀rá tán tó bá dìlọ́jọ́ kejì àwùjọ bá jáde ilẹ̀. kò sí nǹkan ṣe tí ò ní jẹ́ àdúrà àdúrà jàmá ọkọ̀ náà kò dàpọ̀ àdúrà àtàwẹ́wà ọ̀fẹ́ ojú kéré àdúrà ọ̀fẹ́ yẹpẹrẹ àdúrà ọ̀mọ bẹ́tà àdúrà ṣe. Abẹ́ àdúrà ìyáàmú láìlì ní ọ̀pá kan ní. Sọ orí wọn tó ọba fẹ́ sàdúrà àsìkò tí wọ́n máa ń pe wèrè yẹn tó ọmọ bóbi ń jáde. àsìkò tẹ́ ẹ máa ń tẹ́ ẹ máa fẹ́ di èyí ò síra yín lórí inú rẹ̀ ọmọ wa dùn yọmọ wa wa rìn ní ìfamù. irú àsìkò tó ń dánwó èrè wò yẹ òun are you online yóò di pé offline i'm online with Allah offline with human being. Orú ọwà jíjọ́ ọmọ ṣàdúrà ọlọ́mọ fẹ́ dálé iṣẹ́ tí ọwọ́ sàálẹ̀ ò ní náírà kan lọ́wọ́ Ìwọ ọlọ́run kò fẹ́ dápọ̀ nípa sẹ̀ǹtà alẹ̀. Títa ibà kàfé wọ́n máa bíráùsì ńbẹ̀, wọ́n máa táìpù ńbẹ̀, wọ́n máa píríǹtì ńbẹ̀, wọ́n máa fọtokọ́pì ńbẹ̀, wọ́n máa skáùn níbẹ̀ a máa ta àwọn nǹkan kọ̀ọ̀kan ṣíìsì níbẹ̀. ìwọ ọlọ́run fẹ́ dá lẹ̀ ọdún márùn lè lọ fẹ́ dá lẹ̀. màá èèyàn ẹ máa bá ń bẹ lọ ní aramu àfà wàláhì nígbà tí o ti lọ rọrùn jẹ kọlọ. Abá ara ti ti ní àtọkùn olóyìn náà. Wàláì mo ti ń bẹ lọ́n, mo ti ń bẹ lọ́n, mo ti ń bẹ Ń ní àsìkò tó láì. Abá àárín oṣù wà láti bí, ọ láti bí, láti bí tí mo fi wá fún mi. Abá tí mo fi kí mo pè é one point three million naira. that was the money the capital I used to establish my school. èmi tí mo wá generate one point three million níjọ́ tí màá fẹ́yàwó tí mo wà ní student ní three hundred eleven university of Ilorin mi ní one point three kọ̀ọ̀kan lọ́wọ́. àbá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ló ń sàwọn olórí wa ní Nàìjíríà wọn àgbà pàtó àlè sọ́ọ̀bù economic recession. wọ́n mọ́ tẹ̀lé rí ìdìbò àkọlẹ́ àdúrà. wọ́n máa wo ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá níṣòro kódà èyí tó jẹ́ kírísítẹ́nì nínú wọn tó bá níṣòro wọn a máa rán gọ́ọ̀nà akálà ẹnu mi gbà a máa rán àwọn èèyàn lọ sí àìsí lọ sí ẹgbẹ́ lọ́nkóhun wọ́n máa sáàdù àgbà ẹni òótọ́ sí ẹ̀ kẹ́ẹ̀kẹ́ wà àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ máa rántí wá àdúrà kẹ́ẹ̀ ráwọn èèyàn lọ́gbẹ́rẹ́ lọ́gbẹ́ lọ́run ní mẹ́ta ẹ̀jẹ̀ lọ́n fún wa nàìjíríà. ẹni ọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ bá tẹ̀ nínú pásọ́nà ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń fàdúrà yàn díẹ̀ ṣùgbọ́n lọ ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè ẹ̀ tàdúrà fún ọ̀tá orí kọ́kọ́ bá ti kọ́ gbogbo ọ̀rọ̀ kápítà là ń sọ ọ̀nà kí àdùá. òun wá planning not budgeting ó ti ìtọ́ ṣe gan lórí ìjì. olóhùn owó olówó náà tá òní sọ bẹ́ẹ̀ bọ́wọ́ òní bọ́jẹ́tì òní plan kankan lẹ̀ tìmọ́ lọ fún fún gẹ́fẹ̀rẹ̀dì rẹ ọmọ pupa tó ń tó ń léèkì òun lọ fowó ra yọ lọ fi ra bóòlù ó ti kọ́ wò pé n tí mo ní di three million mo ní tó tó wá rí nígbà míì n tó wá rò pé o ìyẹn wá gé níwọ̀n tó wà sí sí àbá téèyàn bá bẹ̀rẹ̀ sùkúù láwọn tí wọ́n rówó ṣe sùkúù twenty million kò bẹ̀rẹ̀ sùkúù ten million kò bẹ̀rẹ̀ sùkúù ṣùgbọ́n sùkúù ti ten million rọ̀ọ̀nù one million lè rọ̀ọ̀nù ẹ̀ tí kan bá jẹ́ ètórí ọ̀tún torí bìlì nìkan jẹ́ alájà alẹ̀ hmm. tí kan bá ní kọ̀ǹpútà twenty nìkan ní kọ̀ǹpútà two ok ọmọ tó fẹ́ kọ̀ǹpútà two sáǹjẹ̀nú ni èyí tó fẹ́ kọ̀ǹpútà three sáǹjẹ̀nú ni kọ̀ǹpútà kẹ́ta ọjọ́ kékeré ni ìgbàgbọ́ bẹ́ẹ̀ ah wàhálà àjọ ìlú kalẹ̀ kọ̀ǹpútà tó ẹni wọn ní sùn eléyìí ní ìgbàgbọ́ kọ̀ǹpútà mi wọ́n ní kọ̀ǹpútà ní kọ̀ǹpútà. àgé ilé ìtọ́ bá dé bẹ́ẹ̀ àgé onírin ni àgé ẹyọ kan twenty thousand àgé ilé àgé oníjẹ ẹyọ kan bẹ́ẹ̀ one five àbí two thousand. wọ́n jọ jókòó àdùn ọjọ́ jókòó. àwọn eléyìí lo white board marker board wọ́n lò àwọn eléyìí lo sọ́ọ́ jàmá àwọn ṣe kọ̀ọ̀ká bọ́ọ̀dù àti ọ̀ṣọ̀kan nínú kọ́bọ́ọ̀dù ìdí sẹ̀lórí inú ọ̀fẹ́ lọ bẹ̀rẹ̀ lórí onímáka ṣọ́ọ̀tù lèmi ti bẹ̀rẹ̀ ní sùkúù mi lónìí máka là ń lò kọ̀ǹpútà mẹ́ta láti bẹ̀rẹ̀ ó ti di márùn kílásùmù mẹ́ta òun láti bẹ̀rẹ̀ ó ti di mẹ́jọ àní láàbù tọ́ta àbẹ̀rẹ̀ àti ní láàbù àní omi economic lab àti omi economic lab àní láìpì àti ní láìpì báyìí

ọ̀nà méjì wá ní etí máa ń tó sọ̀pọ̀lọpọ̀ wa nù ẹlòmí ọ̀fẹ́ sí nǹkan tó sùn ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ní tọ́ ìṣẹ̀mí ayé òrìbá o lè ọ̀nà orí jágbó sáàkiri ó ti ń bẹ́ẹ̀ lọ lórí tọ́ fẹ́ ṣe o ti máa sílọ́ máa ná ìtí mo ṣe ni mò ń sọ fún ọ yẹn ọdún bíi méje mẹ́jọ ni mo fi tíìtì káàkiri àwọn skúls kí tó wá bẹ̀rẹ̀ tọ́ra mi ìwọ̀nba àwọn owó kọ̀ọ̀kan tá a rí tẹlẹjọ adájọ àṣegbá àtàwọn la yáwó kó àtàwọn owó mi ní kí n rí lórí àwọn mo wá ń kọ̀wé mo wá ń kọ̀wé àwọn owó ìwé èdè kan sáfò wọn owó à ń gbà owó sálárì àná tán etí tún sọ̀pọ̀lọpọ̀ nínú máa bùdá àwọn yìí mo lo fóònù kan fóònù bábà bomi ní ìsìnkà máa dùn sálángá ni ṣùgbọ́n nígbà tí mo ọdún bíi mẹ́ta mo fi lò mọ́ láìkí fóònù sí ó bíráùsì pọ̀ ṣùgbọ́n rẹ̀jú rẹ̀jú rẹ̀jú kó tó rí lọ́wọ́ àbẹ̀ ẹnìkan ní àti fóònù ọ̀rọ̀ mi èèkan fóònù ńlá jẹ́ ẹ máa lo lókè àti ọlọ́run bá lùbárí kà ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ẹjẹ́ fúlẹ̀tì ẹ ní problem you are too flamboyant o ò lè àjíìfù bá ń ọwọ́ ń sọ pé ẹyin ìbọ̀lẹ̀ ti fẹ́ẹ́ kápítà kó o bá ta lápọ̀pù rẹ ó tó kápítà o ò ṣe ta lápọ̀pù àti fóònù rẹ kó o padà rà ní ìjọba yá ilé inú yín you are too flamboyant ìwọ student ọlásọ twenty yàrá wo lọ fẹ́ wọ́sọ twenty student ọlásọ twenty it's too much for you. afọ twenty ara wo lọ fẹ́ sí ó ní à èyí tí ó kó sì ọmọ àtàyín náà nù. náà gbọ́ mi ní ìṣègbè kó orí mi kí wọ́n sọ lọ́jọ́ méjì lẹ́gùn ìmọ̀ wà báyìí ṣùgbọ́n tí ò ní mọ́ wọ́n sọ mẹ́ta. ilé ayé nìyẹn dà ó nígbà tó ò ní kọjá mẹ́ta mẹ́rin tó kọ̀ọ̀kan di ojúmọ́ àánú rẹ̀ ń ṣe ní. lẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ wa we are too flamboyant ìwọ́n tó wá rí bóòtì máa tó ọfẹ́ ṣe àwọn afẹ́ tó ń ṣe iṣẹ́ seven thousand yóò ti ṣe ten thousand sórí súnà ọlọ́run lórí ayé àfi tìwọ́ tó ọba bẹ̀ lọ dáadáa ni pé ọlọ́run máa ń sábà ní kí sẹ́kọ̀ọ̀dù yẹn máa ṣe kéne ọmọ àìsí àwọn sábà fẹ́ pọ̀ iṣẹ́ two years experience owó tí wọ́n fọ̀ yóò ju five years experience lọ yóò ju ten years ìwọ àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀gbin iṣẹ́ tí wọ́n káàkùn iṣẹ́ ẹ̀gbin iṣẹ́ tó rèé kó mọ̀wó dání o bẹ́ẹ̀ ni títọ́sì rẹ̀ ṣe kéde o you are becoming object. ìwọ ọmọ sórí àwọn ibi tó o ti ń sẹ́sán fún ọlọ́wọ́ dáradára yẹn they are preparing you for greater career or greater future. ọwọ́ asáré wa ti tọ́ ga tó ti yé gbogbo àwọn ìfẹ̀mí ayé rẹ̀ wàá kọ́ tiẹ̀ níwọ̀nba àwọn owó tó o bá wá ń sàájọ pẹ̀ lágbà tó ti ṣe o ti mọ̀ bí tó lọ mo ní di seven hundred thousand bọ́yọ́dún márùn ló kiri ìsàjọ bọ́yọ́dún méje ni nínú sẹ́wọ̀n kò ti kọ́ ní two hundred bọ́yọ́kọ́ ra kankan nù tọ́ fẹ́ lò rà pamọ́. jama sọ wá nígbà tó ti kọ́ àsìkò tó o lè ráwọn èèyàn tí ó yọ lówó tí àwọn èèyàn já lówó wa náà ẹ já mọ̀ wà dáadáa rí tọ́jọ́ pé kò tó bá jókòó ní pólì wà lẹ́yìn ìdámà olóhùn mọ́ni ó sì yá mi lówó ààrẹ lò ní ìsọ̀yáwa lówó tó ju bá lọ ààrẹ sọ̀yáwa lówó tó ju five hundred thousand lọ tààrí lówó sórí wọ́n fẹ́ tó wà balabala náà lówó ìrẹ́ni tí ó yọ lówó ìwọ tó fi ọ́sẹ̀ fẹ́ṣọ́lá ẹ̀mẹ̀tẹ̀ tó kówó jẹ látẹ̀rẹ̀ wọ́n ní ọmọ jẹ fínsẹ̀ kí mọ́sálásí okówó jẹ ọwọ́ àlọ́fẹ́ ìṣẹ́ ìka yọ ni wọ́n yọ lówó ìwọ tó ti dọ́lọ̀ ní kéde ọlọ́run òní bálà ló dìde bá jọmọ́ káwá jẹ ní kí mo ní ká ṣe Allahu yàtàwálà sọ̀lẹ̀ sọ́dá jẹ́ ọlọ́run ní máa ń kún wọn lọ́wọ́ ọlọ́run ní máa ń nire yẹn pẹ̀lú wọn bá ń ta bá ń ṣe o lè máa jọ ọ̀nà kan nìyẹn ọ̀nà míì ni ibi tó o ti ń ṣiṣẹ́ yẹn lẹ́dùn máa owó tí ọmọ wọlé fún pọ̀ sí àti ibẹ̀ èèyàn níjọ́ tó bá rí wọn gbogbo nẹ́tíwọ́ọ̀kì tó o ti ṣiṣẹ́ rí owó rẹ̀ nìkan pé ti dáa fún lè yọ ní hundred eléyìí ó ti dáa fún ọyọ ní fifty dáa ìwọ náà sì ní o sì ní gold àṣùgbáwò èèyàn máa ń sọ́ díẹ̀ yẹn ìwọ náà yẹn ilé àbá ìwẹ̀ olówó lọ ọkàn ìdílé wọ́n ti jẹ́ fóònù tí wọ́n nìkan gan lò ó lo samsung ní two hundred thousand ọwọ́ ló nídìí five hundred thousand business irú ta ní ta fóònù ó sì ọ̀gbìn lọ́nà pàkó olówó lọ ṣùgbọ́n wọ́n rí ọ pé ìsẹ̀mí ayé rẹ̀ gan wà tún flamboyant nínú nǹkan míì jẹ́mi ọ̀sọ̀ fún èmi ta property mi when I started my school wà láì mọ̀ta property mi than three sixty thousand naira tó o bá ní lápọ́ọ̀pù tó bá ní kọ́ ọ̀dọ̀ kan lápọ́ọ̀pù tí mò ń lò tó ń wò wájú ní obìnrin kọlù ọdún kẹta rẹ̀ tí mò ń lò yìí nǹkan kan ò ṣe rí ọlọ́mọdé kan ó ṣe o gbogbo rìsáàjì ló ṣe wò ní. wà láì iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó ti ṣe fún mi ah, ọlọ́mọdé wọn jí lọ ọmọdé kan ó ṣe o. Ah, àfà níjọ́ tá àfà yẹn bá mi rà sí ìyá àṣẹ níjọ́ náà lọ torí pé I can't do without laptop pé mo rẹ̀ ṣe ibi browse máa gbà ọ́nṣẹ́ kan lórí nẹ́ẹ̀tì máa lò fúnṣẹ́ skul máa lò fún research fún òdèdè nílò now ó ní iye ọdún mo lo tó lé lọ́dún bíi márùn mẹ́fà méje mẹ́jọ lẹ́yìn ìgbà tí mo graduate kódà mo ń dé sọ́sọ́ fún mi ó kú dé nígbà tí mo ṣe masters ní ilé dá láptọ́ọ̀bù rà ẹnì kankan tó gbé ìdí pọ́sibú kéèyàn rọ́ọ̀nù masters ló dà kọ́mọ́dé lábẹ́ possible ṣùgbọ́n tí mò ń ṣe mọ̀ máa ń yá lápọ́ọ̀bù kìíní tí bá rí pẹ́lẹ̀ ní màbá ìlọ sí báyẹ̀ ṣe máa kọ́ sí flash drive wá ní mo ní sọ pé èèyàn wá báyìí seven hundred ó lè báyìí sọ ẹgbọ́n dáa iṣẹ́ tí wá sí ní màbá rí kọ́ọ̀kì ẹ̀. afa wà láì mo ṣe máa bá sí mi my result was number one na wà ní pàtó mo tó tó ara mi gbà yìí. èyí jẹ́ bí lápọ̀ tí mo fi ṣe torí pé mo sọ owó tí màá ní mo fẹ́ rọra lápọ̀ ọ̀bùjọ náà it was after my master kọ́lọ̀ ó tó tó sí náà tí òun ní wọ́n jẹ́ kí ọ̀rọ̀ lọ́kọ́ ṣẹ̀dẹ̀ bá lò tẹ̀mí ayé flamboyancy mọ̀ pé nǹkan sí ọ́ òun fi ìyà rẹ̀ pamọ́ èyí máa ń sáré wà flamboyant lọ ka ìta àwọn ẹni ọlọ́run tí wọ́n lọ gan ibù yìí nínú wọn tó dolówó wọn tó fi làákà ìbò kí ní jẹ́ zulu kọ́ ọmọ kọjá ẹnu àlà kọjá pé àlàlì ní ogun tó ọmọ jẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ súdẹ́ẹ̀tì lónìí ìṣẹ̀ní ayé tà ń lówó kọjá lẹ́nu wa tọ́lọ́ bá ti á bọ́ ọ ṣe tó orówó tó fi ṣiṣẹ́ jàmáà sókùn jẹ ìgbà mọ́ ìbáfò ònú ayé rẹ̀. Fàmọ́já àwọn ọmọ orí dọ̀dùn. Fàmọ́já àwọn ọmọ orí dọ̀dùn rí wọ́n láti Fàǹtánà. Jọmọ́ ìwọ tí wà sí bá wá dé bá. Ó ti gbọ́rọ̀ ọlọ́run ọba kówó èlé ọ̀dà wà nínú ẹgbẹ́ alájẹsọ́ọ̀tì. Tọ́já sí kówó èlé ilẹ̀ yára yín, ọ̀ọ́yá kúrò níbẹ̀. Tó o tó wá rí kí n má gbàgbé nínú owó tó ṣe lè rówó tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn irú àsìkò tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ yẹn kó tó di pé wà bẹ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ àwọn cooperative budget Islam ó ṣèwádìí òtò láwọn míì náà bẹ̀rẹ̀ sáńpẹ̀ ní Islam ká tó lúrì bàmà àwọn tí ò lúrì bàmà o lè join wọn inú opportunity tó lé ní ni pé onídìí eight hundred thousand ọwọ́ ń dáwó sínú cooperative yẹn ọ̀gbá ọ̀dáwó sínú ẹ̀rọ ọ̀gbà tó o ti lè dá bíi four hundred thousand wọ́n á yọ ní èlò eight hundred ọ̀dẹ̀ ní interest inú lẹ́yìn ìpẹ́ nìkan tó wọn náà ti ní tó tó four hundred òun ó so ní ìgbòho fún ọ tó o bá ti dá four hundred padà ó ti fẹ́ẹ̀tì yẹn sí ìyẹn náà tó lè yáwó aládé olùdílé lówó nìyẹn ọmọ adáwó rẹ̀ sí cooperative àwọn mùsùlùmí ṣèwádìí àwọn tó bá jẹ́ tẹni ọlọ́run wọ́n pọ̀ ń bá àtàn ìtajẹ́ tẹni ọlọ́run irú wọn náà yọ olówó tí ò ṣe kí ni tí ò sábà wá yáwọ náà tó mọ́yà aláìsàn mọ́jẹ̀wó wọn mọ́lẹ̀ ẹ̀rọ ọlọ́run ọba fàmọ́já àwọn ọmọ orílẹ̀ ọ̀gbẹ́rin ẹni tí wà bí bá wá dé bá látọ̀dọ̀ ọlọ́run pé ìgbà ọ̀dà pàǹtà òun lọ́ba pọ̀ òun lọ́ba jáwọ́ ń bẹ̀ ọba já mi ń bẹ̀ má ṣe máa wà láwùrọ̀ náà sára àbáwọn ètò òṣìṣẹ́ ṣáájú ṣáájú ìgbà tí máa ti dé wá bọ̀ ọlọ́run bá forí orí ẹ̀ jọ. ó ọ̀rọ̀ rẹ wá dọ̀dọ̀ ọlọ́run èmi ò lè sọpọ́lọ̀ ọjọ́ ní àìnú mi ò gbá mi ìjẹ́ lè sọpọ́lọ̀ ti forí jì hundred percent àlámàrí rẹ̀ ọlọ́dọ̀ ọlọ́run àwọn àǹfààní kí ló fà torí pé ọ̀rọ̀ owó èlé ẹni tó bá jẹ́ kó tún bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run lónàá ẹni tọ́já sí wípé kò tú bá ó ń pìtẹ́ǹdì ni ọlọ́run ọba mà ìyẹn ló fà tọ́já gbogbo olùbá àjà ìníyà ànábì káńsù rẹ̀ ni ọdẹ káńsù rẹ̀ pẹ̀lú tí ó ń kù rẹ̀ gẹ́gẹ́ àlà àbáṣù jama ṣe bá sọ́yà bí gbogbo ẹni tọ́já sí pé lòdòdó ló tú bá lọ ọlọ́run lọ́lọ́run ọba wà á nílà ọlọ́run ẹ ومن عاد فأولئك أصحاب النار ẹgbẹ́ wa làjú bí pé rẹ̀ àbá ààrẹ lè yáwà lówó ti fẹ́ á padà sí owó ilé ẹwọ́n tààtọ́ lẹ́ẹ̀kan irú àwọn tí wọ́n wá ń lajú bí sọ́sọ́ pé àlówó èlé làwọn ọmọ ya yàn owó èlé làwọn ọmọ ya owó èlé làwọn ọmọ àpapọ̀wé rẹ̀ owó èlé làwọn ọmọ àṣọ ní burúkú fàwọlá àyíká àgbàgbòrò àwọn èèyàn báyìí ọmọ náà ni ọmọ wọ́n lọ́dọ̀ ọlọ́wọ́ bá owó bí ní jáde á ṣe ọlọ́run lọ́mọ ọmọ wa ọlọ́run àwọn ọ̀rọ̀ míì tó lágbára lórí ọ̀rọ̀ rìbá ṣùgbọ́n nítorí àsìkò tí ò sí a níbi ìlóyìn ẹ̀ẹ́dìpá ẹ̀sẹ̀ tú àyà sí méjì ni tó ti yé tọ́wá àyà two tọ́lọ ni yẹ́ mọ́ àkó lọ rìbá wà lórí ọ̀nà wà wà láàrin gbogbo lákàtà nínú àdéhùn.

ìlọ́pàá tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń yáwó ilé àlùbáríkà máa ń kó ní ọ̀rọ̀ wọn. ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wọn káyìn wọ́n máa ń ta dúkìá wọn káyìn ọkàn àwọn òfin ń balẹ̀ káyìn tẹ̀mí wọn wàhálà náà máa ń dínkù. lórí àwọn tó ń yá wọn lówó èlé yẹn ní ọ̀jẹ̀ gbogbo a máa yanjú ẹ̀ lọ́la inṣàlá àwọn tó bá já sí tẹ́ ẹ fi ṣera yín láàánú tẹ́ ẹ rí àwa bá a jẹ́ mùsùlùmí ẹ̀já máa sàánú ara wa ẹ̀yin tọ́lọ̀ ń ti ní kẹ́ ẹ gòkè ọlọ́run bá ní san ẹnìkan lẹ́sàn lè fi ìbẹ̀dá pẹ̀ wàláhì ó ṣe nílò orí tó lágbára ó nírú yí èèyàn tẹ́ ẹ jẹ́ àfa ẹ̀gbọ́n lọ́mọ ìyáwó èmi ó sì yá mi lówó ńlá láì sí èlé kankan bẹ̀ kò tẹ̀síwọ́n lọ sùn lọ kódà yìí sì náírà kan fún bẹ́ẹ̀ yes ó yá mi rí fẹ́ńtìlì ó ní kí n náà san díẹ̀ díẹ̀ tó bá sọ̀rọ̀ ní lọ́rùn owó tó lé ní one million mi. àwọn onílẹ̀ yà bá ẹ̀rọ ẹ̀rọ yàwó èrè o dájú lọ pé nígbà tó bá mẹ́ni tí ìwọ rò pé kéè sáà tọ́jẹ́ mùsùlùmí gidi tóun sáà wà àbúnà ó yẹ ká máa dúró ẹni ní ìsìn ọlọ́run lò láti fi ká wà lọ́wọ́ lórí ti ọlọ́run bá ṣe jẹ́mọ́ tí wọ́n náà bá lè ṣe bẹ́ẹ̀ bá ń yára ìwọ́sán bá wá yá lówó bẹ̀rù ọlọ́run mọ́jọ ọjà wípé bá àwọn yọ̀ lówó ọwá lọ owó fẹ́yàwó jọ fẹ́yàwó kejì ọ̀fẹ́ kẹta ọ̀fẹ́ kẹrin ọwá lọ́ra prado ọ̀ra lámpùsà lọ́wọ́ ń bùdà òlé ọlọ́ra fóònù ńlá ọdún tí ra sí bẹ́ẹ̀dì lọ́ra kápsù ọwọ́ ara wọn ńláńlá tó bíé lọ́wọ́ lọ wá bàtà àwọn bàtà mo dé sọ́pláìsì ní ọkàn bá lọ pláìsì one forty kilo àtàwọn bọ́ọ̀dù ẹ̀jẹ̀ ó máa wọ̀ sí ẹ̀mọ́ wọ̀ sí lẹ́kùn lè rẹ̀ bàtà one forty ẹ̀jẹ̀ ó máa wọ̀ sí. àbá bàtà one forty two one forty nine no lẹ́kùn. nínú Dangote bá wọ̀ báàbù àwa ní èmi òun màá wá kó bàtà táwọn ọmọ ìyá àdúgbò tí wọ́n ń sọ bàbá táwọn bọ̀ sílẹ̀ ó dà ẹsẹ̀ ìrọ́lọ́mọ ìjẹ́ ẹsẹ̀ gọ́ọ̀bẹ̀ ìwúlò ọlọ́ọ̀bù ní jẹ́rì. ìgbà tó bá dé lábù kan tó ọ̀rọ̀ rẹ̀ kan bàtà lọ rà á. só orí tá ife mùsùlùmí máa ń jẹ́ ni يمحق الله الربا ويريد الصدقات والله Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn aláìmoore tó jẹ́ lẹ́sẹ̀ àbí tó ń yáwó èyí wọ́n tó ń yá yẹn lẹ́sẹ̀ ní aláìmoore ọlọ́run ní a máa wá tó bá ní subhanaka أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب على المرسلين والحمد لله رب العالمين